ìwọ mu ọtí àbí tí bá. Oh! kò sí problem ọlọ́run á jẹ́ kí n bá ìyáde ṣọ́ wọ́n á sọ fún mi pé àwọn làwọn tà fún ẹ ṣòṣùpọ̀ màá pa ìkòrò rí wọn ni àwọn oníranú olórí kórè dédé. má bínú jọ̀ọ́ dáríjì mi fi ẹ̀bẹ̀ sílẹ̀ má bínú má bínú yẹn fi sílẹ̀ ìkọ́ tí mo ń bí ẹnu kó sọ fún mi dírayọ̀ kí ni nǹkan tó sọ ẹ́ di ọlọ́tí ọ̀sán gọ́gọ́ tí mo ń bá ẹ wí tí o ò fẹ́ gbọ́ tèmi yẹn òun ni mo fẹ́ gbọ́ sọ fún mi kí ló sọ ẹ́ ọlọ́tí that is it. ṣùgbọ́n ohun èmi náà kì í máa mutí etí mi ti kú ọ̀pọ̀lọpọ̀ nǹkan oríṣiríṣi làwọn èèyàn ń sọ nípa mi àwọn kan ní bíyà nítorí mo ṣe eh, mo ṣe family planning ni o àwọn kan ní bíyà ìranù tí mo ṣe láti kékeré ni ni ò jẹ́ kí n rọ́mọ bí nǹkan tó fà á tí mo fi ní kí wọ́n fi ọtí yẹn ronú rẹ nìyẹn. bọ́ tìrayọ̀ now ṣé nítorí ìsọkúsọ tí àwọn àwọn eh, eh, táwọn aráyé ń sọ káàkiri ṣé òun pẹ́ lẹ́nu reason everybody so ohun tó wá ń sọ káàkiri káàkiri yẹn ìyẹn ni wọ́n wá gbèrú ni wọ́n wá bẹ̀rẹ̀ sí fi act nínú ilé ló sọ̀rọ̀ ẹ̀ di ọ̀mùtí ọ̀sán gangan ọ̀mùtí gbàgbé ìṣẹ́ náà ò sọ fún mi láti ṣe tuntun wá mu ọtí yẹn tó fi ń pa ìrònú rẹ ṣé tí ọtí yẹn bá dá lójú ẹ ṣé o ò padà sí orí ìrònú ẹ yẹn mọ́ jẹ́ kí sọ́fà ìrònú yẹn máa dídọ́bù ni ah, kí ló ń gbé tó ń gbé wo bí èmi lọ́kọ ẹ èmi ò complain nítorí pé mo mọ̀ pé bíbí là bí mi mo máa bímọ bíbí wọn bí wọn náà mo mọ̀ pé mi àti ẹ máa bí wọn so kí wàá ní problem ẹ wo jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ tí mi bá tún ever rí ẹ pẹ̀lú ọtí nínú ilé yìí ìjọ yẹn ni ìfẹ́ mi àti ẹ̀tọ́ pátápátá o ti gbọ́ mi ìjọ yẹn ni ìfẹ́ mi àti ẹ̀tọ́ kí ni problem yẹn náà ah, ah. jọ o gbọ́ mi kò tuntun mi gbẹ́ dáadáa èmi ò gbọ́dọ̀ rí ọtí lẹ́nu ẹ̀ mọ́ òun nìyẹn ọlọ́run ọba ló ń ṣọmọ èmi bí lifta máa bímọ ah. má bínú mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. mi ò bínú mọ́ mi ò bínú bọ̀sùpọ̀dọ̀ má mutí mọ́ má ever mutí mọ́. mi ní promise mi ní ṣé o mọ̀ pé ọtí kò sí ṣòro tí ò kì í dá sáyé èèyàn gbọ̀n tuntun wájú obìnrin ṣòro tí wọ́n fẹ́ gbé ṣòro mi ìwọ̀n náà ayé ẹ bàbá bẹ̀rẹ̀ sí ṣubú sí gọ́tà káàkiri ẹni tí ò yẹ kó sọ̀rọ̀ sí ẹ á sọ̀rọ̀ sí ẹ gbà tó ti mutí ẹni tí ò yẹ kó kọnu sí ẹ gbà sí ẹ ẹbí àbúrò ẹ lè pẹ̀ láṣepọ̀ nígbà tó bá ti mutí tó wọn tó ń ṣe mọ́. mo ti bọ́ ojú ẹ̀ kò tí ì sísìn mi àtúngbọdọ tún bẹ̀rẹ̀ iṣẹ́ akọgbọnà gbọ́dọ̀ máa lagi everyday o. Busayo Busayo. Bẹ́ẹ̀ ló jẹ́ ń dán. Mo fi sùúrù ọlá Ọlọ́run ni ẹ ṣàkójọ mẹ́ta. Ìjọkọ̀ pẹ̀ mi. Kí ni kí wàá fi ṣe lálejò ọ̀sìn? Anything tó bá nílé. Anything. Ṣé wàá jẹ sẹ̀mù? Ó wà òkè. Ẹ̀fọ́ ni mo ṣe o ẹ̀fọ́ yẹn náà wà o. jẹ́ mm. sáré bẹ́ẹ̀ gbé wá. Dírayọ̀ <laughs> jókòó náà kí n bá a sọ. torí lóòótọ́ lèbi ń pa mi àmọ́ ṣá tí kí bá wo olùgì tòkí ẹ̀ lèèyàn kọ́kọ́ ń gbé sórí tó ń jẹ yẹn fi sílẹ̀ náà tí bá yanjú tí mo bá wá síbí báyìí máa jẹun ọkọ ẹ̀ ń kọ́ ti lọ bí iṣẹ́. ó bẹ̀tà báwo wà ní ọ̀rọ̀ owó àtọkọ ẹ̀ ń sìn. ọ̀rọ̀ èmi àti ọkọ mi Bùsáyọ̀ ṣeré ọ̀rọ̀ ẹ̀mí àtọkọ mi a lọ sí hospital dókítà ní kò sí nǹkan tó ṣe ẹ̀mí àtọkọ mi èmi dẹ̀ wá wò wípé àsìkò ọlọ́run ni ò tí ì tò hmm? tásìkò bá tó ọlọ́run máa ṣe. àsìkò ọlọ́run ló ṣe kí ni Dérayọ̀ ìjọ wo gangan ló fẹ́ gbọ́ná mo dẹ̀ ń bá ẹ sọ títí o ò gbọ́ sórí ọ̀rọ̀ àsìkò ọlọ́run yìí ló fẹ́ jókòó tì. Ah a ní kó o jáde síta fi èjì kẹta kó o gboko aláwo lọ wá solution sórí ọ̀rọ̀ àìrọ́mọ bí ẹ̀yìn náà. kí n lọ wọ ẹgbẹ́ aláwo ọlọ́run má jì. ta ló ń bẹ sọ̀rọ̀ pé kó wọ ẹgbẹ́ aláwo. o ò tiẹ̀ fi ibi kankan gbọ́n rárá gbogbo àwọn tá a jọ ṣe tán tó ń jẹ́ bí ẹgbẹ́ wa àtàwọn tó ń tì tó wa gbogbo wọn ló ti bímọ méjì mẹ́ta mẹ́rin wèmi náà ń sìn ó mọ̀ gbà tọkọ mi ń bá mi fà á náà pé kí n lóyún ẹlẹ́ẹ̀kẹta ṣé bí wọn náà lo advice mi gbogbo àwọn ọmọ mi ló ti tó mi lórí ìdúró ó wá jókòó sórí eh, nǹkan tọ́lọ́run bá sọ tó bá tásìkò ọlọ́run àkúkú ah, mọ̀ bóyá ọ̀gán ló ń dira ẹ lọ́wọ́ bẹ́mẹ̀rẹ̀ ní ẹ̀ àmọ́. kó tó ṣẹlẹ̀ ni pé tọkọ mi bá ti dé ń sìn ọ̀rọ̀ yìí ni màá kọ́ sọ fún a máa wá rí ẹ wá dẹ̀ mú wa jáde àbí. ẹ wá rí ta ni kò ságbà ń lé yín rárá ni ṣé àwọn ọkọ ẹ wọn láwọn elders kankan tán lè mú ẹ jáde ni fọ̀rọ̀ lọ́kọ ẹ fine kẹjọ ṣàpérò kán mú yín jáde kẹjáde sórí ọ̀rọ̀ ara yín kó wá solution sí kí wọn náà dọ́lọ́mọ láyé kó sì mò ń bá ẹ fà nìyẹn. ok o ṣe. Okay tó bá ti dé nsìn kó tó máa wọ́pọ̀ sọ fún mi àwa solution sí ṣé o ti gbọ́ ó bẹ̀tà ó ṣe gan so mo lè jẹun sìn wà á jẹun sìn máa jẹun sìn sẹ̀mó àti ẹ̀fọ́ yẹn ọ̀gbọ́n mo fẹ́ <laughs> ó ṣe ọ̀rẹ́ mi ṣe. àwọn ọ̀rọ̀ ẹ̀dá rẹ̀ ọ̀ lẹ́jọ́ bá bá tó àrílẹ̀ ni bí kò kò bá ṣe ń kó àrílẹ̀ odò àgbẹ̀lú omi rìnà ń tẹja o akáká ojú kága ọ̀kànjú èèyàn ní ìwókè yẹn yányàn bí ẹni tí ó sọ̀kò ọjà ejò ní ọ̀ká ọmọlẹ́yìn ọ̀yọ̀yọ̀ kó tó jẹ adíẹ́mú tẹ̀lé èèyàn sì tí ó gbògbógbó tẹ̀lé èèyàn sì tí ó tọ̀tọ̀tọ̀ tẹ̀lé èèyàn sì tí ó gbẹgbẹ̀dógún ọdún láyé mẹ́sì kúkú ọ̀wọ̀wọ̀ sására èmi ò ní kúkú ọ̀wọ̀wọ̀ tàtàrà adíẹ́fọ́ Ọ̀rúnmìlà níjọ́ tí bàbá fomi ojú sì gbòrí ọmọ wọn lọ́bọ ni kí bàbá ó ṣe orúbọ tó ẹbọ fún ẹbọ dànù ẹbọ dálè tí ọ̀run gbangba irú ẹbọ nígbẹni àìrú ẹbọ ògbènìyàn àdìsá bá mílíkì kí àwọn ará rẹ̀ ìpè wọn kú oríire o tí wọ́n kú oríire. àjọ̀nú mi aráyé lọ́rùn lákìrì bíi ti ó ní wọn ó ṣàbí ọmọ o. ọ̀gẹ̀tì. ẹ bí sun ẹ bí wáyé àmọ́ ìpèsè làwọn aláwòrán ṣe. kí ni ìpèsè sá. Mhm. wọ́n wá ọ̀pọ̀lọpọ̀ ẹrù wá ẹrù ẹrù bẹ́ẹ̀ ni àti pàdé àtàrẹ òòkọ̀ ńlẹ̀ wà wá lẹ́yìn wá àgbà náà nǹkan wọ́n tún wá ọmọ ayò wá. ayò ẹjọ ayò tẹni ká wá yẹn ṣé draft ni àbí ludo hmm? kí ni kókókó wọ kókó six five six six. wàrà hmm, hmm. wàrà wò kọ́ wàrà wàrà wí ní. a jẹ kan kẹ́mì náà jẹ kan. ó kàn wà àdìlẹ ọmọ inú rẹ̀ wá o. dọ́sẹ̀ mélòó. òun ó dùn wájú ayò yóò díjú òun ọkọ ìyàwó yóò wá fi ọwọ́ rẹ̀ bu ọmọ ayò iye tó bá bù náà lẹ́kọ̀ọ́ déyìn ńlá fi ṣe tuntun fún un ẹ̀yin ò ẹ wọlé ayò ẹ wọ ọmọ ẹ wọlé ayò ẹ wọ ọmọ àkìyí balẹ̀ ayò láàyè kún o ẹ wọlé ayò ẹ wọ ọmọ. tẹ́ ẹ bá ti ṣe ìmúnú. wọ́n bímọ. kí ni ká wá fi lé lórí torí ẹ fẹ́ ra ẹ̀rù ẹ fẹ́ ra pàdé atari àkòwò náà ni so lórí ká fi lé ayò. ẹ ṣe bẹ́ẹ̀yàn tèmi lù wọ́n. owó ló ṣe kókó. àwọn náà ti yẹ hmm, tẹ́ ẹ bá ti kó gbogbo ohun tí mo wí ìwá ẹ kàn fi àkẹ́ràn kan ká fi lé. sa ewúrẹ́ tó tóbi. kí ni ẹ ṣe ní í ṣe pẹ̀lú ewúrẹ́ àyẹ̀wò ọmọ. ọlọ́run ká gbà gbogbo ẹ tẹ́ bó fi fi dálè dé ọ̀run. <laughs> rárá yàrá lọ rí ẹ̀gúsí tó dá ẹ̀gúsí ìtò kọ́lé wà bá ipò dáadáa. ẹ má mú irun wá. táwa ti bá wúlé ká lè one thousand lé one thousand náà dáa. <laughs> ntẹ́ bá ní ẹjẹ́ gbọ́ òun yọ̀dà fún ọ yọ̀dà fún yín o ayé yọ̀dà o. lágbára ọlọ́run títí ọ̀tún la àkọ́jú. àfi bí ẹni pé òun ló máa kọ́kọ́ kàwé ni. ẹ ẹ bí ìgbà tábà ní kò sẹ́ni tí ò lọ sílùú òyìnbó yẹn rí ó lọ sílùú òyìnbó délẹ̀ nǹkan ó gbé àṣà aláṣà ńṣe ló gbèrú gbà nǹkan ṣẹlẹ̀ mo sọ fún ẹ pé jẹ́ kí n mú ẹ jáde ìwọ ni wọn kì í ṣerú yẹn London wọn kì í ṣerú ẹ l'Amẹ́ríkà ẹ òyìnbó ìjẹsẹ kíní kan hospital nígbà kan mo ní ìwú wèrè ṣé nígbà tí nǹkan tí ó jẹ́ pé kì í ṣe pé wọ́n ròyìn fún mi mo rí fún ara mi ni wọ́n gbogbo ilẹ̀ mọ̀ wípé ọdún mẹ́wàá sígbà táwa yìí kò sẹ́ni tó lè sọ pé ìyàwó mi máa lóyún ṣùgbọ́n gbà tí mo jáde tí mo jáde kúnrin tí mo wá rìn kúnrin ẹsẹ̀ mi ìyàwó mi ti wà nínú oyún báyìí láìpẹ́ láì jìnnà lágbára Ọlọ́run ẹ máa bá wa kó mọ. àmín àmín. náà mo wá ń sọ fún ẹ pé jẹ́ ká mú ẹ jáde ìwọ ní nínú kíníkan kíníkan kíníkan ẹ ẹ ṣé ìwọ tó jókòó yìí ṣe ìlú òyìnbó yẹn nǹkan ni wọ́n lọ rí ni. òun wá sọ di bàbá àtọ́ ó ti lọ ẹ̀kan ṣó ó ti àṣà tí gbogbo wa ń gbà yẹn àwọn òfin àṣà tí wọ́n lẹ̀kọ́ wá gba àṣà títí wá ń bí ah, ṣé mo lórí kan ló kọrin ó ní pé òyìnbó ń wọ túrọ́sà bàbá mi ń wọ kẹ̀mbẹ́ òyìnbó ń mutí bàbá mi ń mogi yes sórí sọparọ ni sọparọ ni tó ìbò bá ṣe glass cup báyìí tó bẹ̀rẹ̀ sí fi mú nǹkan káwa náà ká mú gbá ká fi bomi ká fi mú wo tó bá rí ẹmu nínú gbà wá rí bó ṣe máa tún white ó máa white ju kó tún wà nú glass cup lọ kí ni problem wa. sórí wèrè ló ń ṣe wèrè ẹ wèrè ni o sórí gbà tó sọ yẹn pọ́n fi mọ mu nígbà tí mo há sílùú òyìnbó lọ́jọ́ sí mo pe lé lọ́wọ́ kan ni wọ́n dẹ̀ dá mi ló àwọn èèyàn mi tó ń làṣà tó mọ ìṣe wọ́n kàn bẹ ajá sí di ogun ni straight wọ́n dẹ̀ pa bìnírè tán kí náà lọ́wọ́ mi five thousand naira common five thousand naira ọmọ ọmọ yìí tí mo fi kó wálé ni ọmọ ilé tí mo kọ́ náà ọmọ gbogbo nǹkan tí mò ń ṣe ní tèmi ní tèmi o àṣà ilẹ̀ wa èmi ò lè filẹ̀ láíláí àṣà àti ṣe ìlú ìlè ni màá máa ṣe bọ́ọ̀nì bọ́ anything tí ó bá ti ṣe pé ó máa pa mí lára máa ṣe náà ah, ah, nǹkan tá a mọ̀ la àmọ̀ kò sẹ́ni tí ó mọ̀ pàjá lúrò lè bùyàn jẹ́ ẹlòmíì tí ń jẹ wọ láyé ò ṣe dáa a kò máa fọ kiri lé sẹ́wọ̀n ṣùgbọ́n tó bá gbàdúrà sómi fẹ́ lómi tó bá gbé mu báyìí àrẹ àdé ìyá ọkùnrin abalẹ̀ ah, àṣà àti ìṣèlú tèmi ẹlẹ́nu rírùn ló láàmú ìyá ẹ̀ ní tèmi tèmi o tẹnitẹni tàkísà ń lílò bá wa yìí kò sí àṣà kan tẹ́mi ní bá wọn ṣe bọ́dí gbégún máa gbé egun lè dáa ní. nígbà tó bá ti jọmọ yorùbá gidi tí o kì í ṣe ọmọ àlè yorùbá lọ sí gbogbo àwọn ìlú tó kù wà láwọn ò ní fi èdè wọn bá yín ṣeré wọn ò ní fi èdè wọn bá yín ṣeré àwa ń bí la ṣe bí ìgbà tábà sọ tó bá kẹnu bòyìnbó báyìí o ò lè sọ pọ́nmọ yorùbá ni. jẹ́ kí n sọ òótọ́ ọ̀rọ̀ fún ẹ ṣàbọ̀ ló gbé wọn wo congratulations n tí ẹ o. ọmọ agbóhùn yà máa gbóhùn ọmọ. àmì o àmì o. wo kọ́kọ́ nǹkan sí wa o kábẹ̀sì dáwọ́ ọmọ láti sìn. ọ̀rọ̀ ti dayọ̀ sórí wíwá tá a wá kí ọ yìí a wá kí ọ ń kí pé òkú oríire náà èyí ò ní. ká sì tún wá mú ọ rántí pé òkú ìgbáradì ọgbọ àsọdá kéèyàn máa wá mítìnì déédéé kí wọ́n máa sojú ṣe kọ́ máa ṣe wọ́n dáwọ́ ojúwe ń da wọ́n sọ̀rọ̀ mítìnì kọ̀fárígò dìsọ́ọ̀bù gbogbo ohun tó ń ṣe nínú mítìnì pátápátá lọ́tẹ́ alọ́run a sì pàdé lánàá bá a ti parí ìpàdé báyìí àtọkùnrin o àtobìnrin àtẹ̀sẹ̀ ẹ̀bí àfinú konú a sì fi kùlùkù ta lọ́tọ́ lóye ta lọ́yẹ lóye ta lóye náà tọ́ sí ẹ máa ní rẹ̀ èmi ìrẹ́ ni chairman ló kú gọ́fìmẹ̀ntì wa. inú mi dùn mọ́ ní àkìlọ̀ sọ yìí. irọ́ ni o. inú èmi bá ní kóun jẹ́ agbéra káwá ṣàlàyé fún un. ẹ wo kò tán síbẹ̀ o ṣe rí gbogbo àwọn obìnrin pátápátá gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé mi ni woman leader tẹ́ bá ti ń bojú ẹ̀yìn báyìí kì í ṣọkùnrin nìkan lè má máa rí o ẹ má máa rí obìnrin ẹ wo ẹ̀rọ àìdán kò sí wàhálà a wà lẹ́yìn yín. ẹ ẹ ṣe mo dúpẹ́ ọlọ́wà dúró tí inú yín á dùn ẹ ẹ ní gbórí ìṣẹ́kù ẹ fọ̀rọ̀ lẹ́dọ̀ọ́mọ ṣùgbọ́n àyẹ̀gbẹ́ ajá dùn ẹ kí la fẹ́ jẹ̀kájà tó gbẹ́ǹbù àti fẹ́ rówó ọ̀kájú rẹ̀ àwé ọ̀kájú rẹ̀ àwọn ọ̀kẹ́ kájú lù yíya lẹ́yà ọ̀kájú rẹ̀ ọ̀kájú rẹ̀ sí àmàlù tuntun ọ̀kájú rẹ̀ àwọn ọ̀kẹ́ kájú lù yíya lẹ́yà ọ̀kájú rẹ̀ ẹ ṣé o ẹ o. wojú mi dáadáa wò mí clearly sórí mi kí mo bá fi eyín mi district kí mo bá fi gé obì fún ẹ jẹ o gbọ́dọ̀ jẹ ó lè jẹ́ poison yẹn ṣùgbọ́n tí mo bá fi dá sí ọ̀rọ̀ tàbí tí wọ́n yàn mí pé kí n lọ báyàn sọ̀rọ̀ ṣe ni kó o gbà síbẹ̀ kó o dẹ̀ dì í mú owó àbí kí ló wí o ti lówó béèyàn bá bẹ́ẹ̀ ṣe òṣèlú kò ní wojú wúṣe kò ní wojú ọmọ kò ní wojú aya even kò ní wojú àwọn tó jẹ wà ládùúgbò bó bá jẹ ilé ọ̀tá rẹ̀ ló wà nítòsí tààrà bó dẹ̀ jọ̀wọ́ ẹ̀ náà ló kó sí ẹ lọ́wọ́ náà. èmi tó orí yín nígbà tí mò ń du gáàsì eh, mọ́sí àmàlà àwọn ọlọ́kadà ọ̀sán kan òrukàn ni mo mú àmà eh, tá a yọ gbogbo àbẹ́stọ́ọ̀sì eh, ilé tí mo lọ ta lóòótọ́ nílìsì mi ò fi wọlé yẹn kò lówó kí ní pọ́blẹ́mù fifty two years ni mò ń lọ nínú òṣèlú yìí wọ́n promise me. ìyẹn ọ̀kan mo bá dá pé lọ́jọ́ swearing in gangan wàá consider ara as multi-billionaire gbogbo gbèsè tó bá jẹ ńgbà yẹn wàá san èmi máa mú ẹ níbi tó bá ti yá owó. ṣàmánù ọ̀rọ̀ ẹ ti dayọ̀ àwọn olórí burúkú tí tiwọn ti bàjẹ́ wọn ò níbi tí wọn kó bẹ́ẹ̀ o tó bá mi yé báwa nù mítìnì náà olórí burúkú ni wọ́n inú mítìnì bẹ́ẹ̀ wọ́n ti wọ súdíò wọ́n mọ̀ kọ́ barista wọ́n mọ̀ kọ́ sàyédè òṣùpá wọ́n mọ̀ kọ́ kọ̀lìntìn kò sóni tá ẹnì gbọ́ lẹ́nu wọn bẹ́ẹ̀ ni nísìnyí wọ́n ti wọ studio ń bí àwa nísìnyí wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀kájú ẹ̀ wò ó ṣé o rí olórí ibú tí àfi tiẹ̀ bá ti wá jẹ́ ń bí tọ́ ìyàwó tán tí wọ́n wà ságbá iléṣà káfà dírẹ́sì ilé bàbá wọn lẹ̀ ká lè mọ ibi táwa wọn sí iléṣà ò ní dáràn kálẹ̀gbà wọn èdì ń tá a wà láti sọ̀hún ẹni bá fẹ́ yáwó kọ́ lọ yáwó tí kí wọ́n kí o ẹ tọ́ bá wojú mi kí ah, o ọba àjàlága kanṣu kó jàlága àdúgbò mẹta sọ́dọ̀ ẹ yóò pè ọmọ wo ló gbá mi yẹn. àgbàlagbà ló gbá ọ kì í sọmọdé. ilé ìbátan ká ta yòó náà ẹ ṣé ti pali. ọwọ́ òpè lọ gbé wa sọ fún ọ. ẹ kó jàre ẹlẹ́kìn tayò. ìtakùtà ni wọn náà ta. ẹ jẹ́ ta yù ẹ̀ fún ara ẹ̀ náà. òun yẹ kó kó mẹ́rin kó lọ́ọ́ fi jẹ méjì wa lọ wo wọn náà la ta ayọ̀káyọ̀ ló ta yẹn. wo wo nà bó bá ti wọ̀. ayé bàbá rábọ̀. ayé mọ̀jẹ́jẹ́ ayé. ayé bàbá rábọ̀. ayé ọmọ ayé. èyí ó mi yẹ. ayé níjẹ̀ dójọ́. rábọ̀ rámọ́ rámọ́ bàbá. dúró kó máa wá ayò kó máa wá ayò. mẹ́ta ìwà pé méjì kọ́ngbẹ́kọ́ngbẹ́ ní iwájú ẹ̀ yìí. ìtẹ́ta gan oh. ti pa. ó ti pa kẹta. ṣáàbì àdókòwò àpáyà dìde dìde dìde dìde. ó tọ́ bí ó tán. ǹde kẹta náà ti pé. ǹde ó kò ká mọ ọkọ tó fẹ́ ta. bẹ́ẹ̀ ni bó lọ sọ wọ ọkọ rẹ wálé hmm. lọ́nà náà kùnà bá. ọ̀yà ọ̀nà mi wọ́n mọ̀ kúta. bàbá alámúdókò ká mọ ọkọ tó máa ta. Ah. mọ̀dé babalamọ eh. mẹ́ta ló gbà. ẹ máa gara rẹ o máa gbà lọ́jà rẹ. sórí ẹ ò ní kẹmi ọba ọmúdífìlà dání láàrin fi òsì wo nù. Ah, má bínú ẹ̀yà gidi mo rò pé mo nà sí. kò ní dáa fún ẹnu tó fi sọ bẹ́ẹ̀ kò sọ wọ́bọ̀ ọwọ́ ọ̀bọ kágbàlagbà bá ọmúdífìlà dání. Ah, àgbò fún owó ni àmàdí ah, máa gbọ́ ẹlòmíì wo ni an ba. ẹtọ ẹ má bínú. ẹ dákun náà. ó yọ lẹ́yìn tó kó mo sọ̀rọ̀. ẹ má bínú ẹ má bínú. kẹlẹgbẹmẹgbẹ o. àwọn ti yé mi. ẹ jọ o. nídìí ayò ẹkọ ọ̀dà. ibi èsì family as ẹnì kankan ẹ dákun. níbi ayò olùkọ́ ọjọ́ ńlẹ̀ yín. ẹ dákun ah, ẹ̀yà ayé lẹ́yìn bá sọ̀rọ̀ mẹ́jẹ pàkúté ayé ó mú yín o. pàkúté ayé ó mú ọ ọ̀sọ̀rọ̀ ayé ó mú ọ. Ah, babalamọ hmm? ṣé o ti gbọ́ ọ̀rẹ́ rẹ bàbá mi lè kì eh. ó ràn án mú lọ́dọ̀ wa ìmọ̀ àjọ alága kanṣu yìí ń bọ̀. irọ́ ni o. àti ah, bàbá mi lè kì ràn án mú. yọkọlú yọkọlú kọ wá tábí. ìyàwó dákàn wọlé àtọyẹ kéyẹ onímù. òní ayò òfin wọlé wá ayò òfin ọlọ́ báyìí. mo ti wí inú ẹ. ọba gbogbo olóòsò ń gbogbo tán ìlẹ́bàá mu ẹ wá lọ mú sí mi lọ́rùn báyìí ah! ẹ wá lọ mú sí mi lọ́rùn. babaláwo ọyá nìṣó nìṣó nìṣó. ẹ wá lọ mú sí mi lọ́rùn. Ah, ẹ tẹ̀lé kọ́ bọ̀ lówó sọ̀rọ̀ ẹ kọ́ bí mo ṣe ń gbẹ̀wọ̀ yẹn máa bá ń wọ̀ ẹ́ ayé ti yẹn wá lọ àtàwọn tí a bú wa a ti rò tiẹ. náà lọ náà lè ṣe wá. Ah, ẹ wá ọ̀rẹ́ alága ni mi ò ẹ mọ̀ bẹ́ẹ̀ ti máa bá mi sọ̀rọ̀. ọmọ rẹ máa wọlé sọ́jẹ̀ràn rẹ ní kí ló dé. kò ìjọ bẹ́ẹ̀ gbọ́ fẹ́ lọ ẹ̀wọ̀n má rí mi fi o lọ́wọ́ tí mo wà ọ̀rẹ́ alága ni mi o kó jẹ́ kó yẹ pé wọ́n máa. ayé ẹyẹ ma wa lórí kọ ọ̀rọ̀ fún mi ọ̀rọ̀ ti fún tì mí ọ̀rọ̀ ti fún wọn sì fún tì mí tó bá jọ wọn ọrùn kọkìlọ fún wa tẹ. yìí kó wa gbé mi jáde ní tẹ́tí ṣe pé mi lè fún ẹ lówó lè dá mi dúró just like that come in. ayé bàbá ara mọ́ wàhálà ọ̀tọ̀ rẹ tí mo expect ayé bàbá aráàmọ ìwọ ni mo kí náà. ìbáwọ̀ tó dàbí lápá ni. ẹ ilé adé báyìí. ayé bàbá aráàmọ. àníwẹ̀ nìkan mo orí tó fẹ́ gbé mi lọ sí ọ̀dọ̀ pàtí jẹ́ wọn. tèmi àti ẹni tó fẹ́ gbé lọ sọ̀rọ̀ pé mò ń bínú ni. ṣùgbọ́n mi ló ń bọ̀ de wà débi tán òun akójú sápò wà lójú bá kàkàkà kí ló dé. ṣé yẹn ni wọ́n ni. kí ni mo ṣe. àdìsá yẹn mi dẹ́gbà àwọn yẹn mọ̀ pé mi àti five by six ni wá. sọ dáa sọ́dọ̀ pé pé ìdí ayò lèmi ò ti máa gbọ́ pé ọ̀rẹ́ tèmi ní ẹ̀ fàkalẹ̀ fàlága. ọ̀tún rẹ ni tó àkókò tó rẹ́rìn ní ndomi. ambali mo fẹ́ fi ṣe surprise fún ẹni o mọ̀ pé nǹkan tá a bá bò òun ló níyì yorùbá dẹ̀ sọ pé máa fún ẹlẹ́gbà kì í jẹ́ kẹ́gbà ò níyì mo fẹ́ kó bá ẹ lójijì kí n ti plan gbogbo ẹ̀tọ́ kó ti ambali o ọ̀rẹ́ ti di sábà ló pé ee ọ̀gbìn bẹ́ẹ̀ ṣe ni ó ti kọ́kọ́ dùn mí pé ẹni ọ̀mú kékeré. láti jẹta o ilẹ̀ ń gbọ́ ń jẹ́ nǹkankan di bí mo ṣe wà yìí. ṣé tí a yìí ah síríìtì kẹ́ni sí kẹta lọ́dọ̀ wa nísìn ilé gbàgbẹ́ kọjá mọ́. kí ló dé. mo jẹ gbèsè ni. mo lọ títí mo wẹ jáde ẹnẹ yẹnna yẹnna báwọn èèyàn ni. olùwẹ ìyàwó ìkànnì àti mo ti rọtí fún ó ti wá bá mi torí ọkàn lẹ́sẹ̀ ọjà kó tó ń gbọ́ mo ti yóò tán ìyàwó wa mi lè pèsè mo fà rọ sílẹ̀ ní mo fi rán lọ́tí mo ní à ah, rárá pé ọbọ̀ oníre yọ ni. èèyàn ni ẹ ó mọ̀ wípé bí oríire bá kan ọ̀rẹ́ mi èmi gangan lórí ilé kan èmi kọ́ ni sábàá lọ àjọjọ sábàá ní. ilé mi ẹ tí mo lọ báwo ìlànà ah, ẹ má jẹ àná. ẹ tó fẹ́ gbé mi lọ sí ilé pati sábàá ni mo ń retí. àtijọ́ta ló ti wà lọ́kàn mi wọ́n rò pé ọ̀rọ̀ onílé láti sin lọ àtisáwò sórí aṣọ tábà máa rán já máa jọ jágbádá jẹ́ àti ẹ̀mẹ̀ ìlú tọ́ka tó tà wá dùn. àti sí ni ah. ọ̀rọ̀ wà lórí ẹ̀ o. lọ búra wa alága ẹ jáma jáma yóò dáa fún ọ yóò bẹ̀rẹ̀ egun. àwọn nǹkan tí mo ṣe ní kí n wá sá ìròyìn ayọ̀ ni mo wá. ìròyìn ayọ̀. bẹ́ẹ̀ ni sá. mò ń gbọ́. àwọn ètò tí ẹ bá wa ṣe lọ́tún lọ́sì ẹ̀ mo fẹ́ fi àsìkò yìí sọ fún yín wípé ìyàwó mi ti ní oyún sá. ìyàwó rẹ̀ lóyún. bẹ́ẹ̀ ni sá. Ah! ládìrí bídìí òun ládìrí bídìí òun àjọ̀dún ìgbà aráyé lọ́rùn ládìrí bídìí hmm. wọ́n sọ fún mi ní ìsìn náà ni ọtí mọ̀ wọ́n <laughs> mọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ ọtí rí ìfàní hmm. àjọ̀dún mi ní ẹ̀fọwọ́ ọ̀fà kan lẹ́ẹ̀kẹ́ fi banú mi ó nífà ni hmm. kí wọ́n dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá wọn ó ní ẹ̀dúpẹ́ ẹ̀dúpẹ́ mm-hmm. ó ní ẹ̀kíra yín kú oríire ètí gbọ́ lọ́dẹ àwọn ìfẹ́ nílẹ̀ gbúrúrú ìfẹ́ bàbá mi gbọ́dọ̀ tọ̀mọ̀ lẹ́bọ̀ owó o mm. ṣeun lákìrí tí o ṣe ń wò ẹ mo dúpẹ́ lọ́ọ̀ rẹ o bó ṣe ń wò ẹ lẹ́ ẹ lẹ́ o mm. dé láyọ̀. bàbá yóò dáa fún ọ o wẹ́rẹ́ là á gbọ́ o à á gbóhùn ìyá sì gbọ́ tọmọ o ọ bá tún fẹsẹ̀ ọ̀tún kúnlẹ̀ báyìí hmm, lọ́lá àwọn aláṣekù ọmọ fẹsẹ̀ òsì ń dé ni ńlẹ̀ lọ́dẹ ilé yóò dáa fún ọ náà o àjọ̀nù mi aráyé lọ́rùn ó ní ọmọ tí ń bẹ ní ìyàwó rẹ yìí oyún yìí kì í sọmọ láṣọ o ìbejì ni ọ́. twins. Mm. Ah, congratulations. <laughs> Ah, kẹ̀tí ìdẹ́bi kọ́dàtì o ibi ọ̀rọ̀ wà báyìí ni méjèèjì nǹkan ẹ ìpèsè ìbejì o ẹ bá ń ewé ẹdun ewé ẹdun mm-hmm. obì ẹdun obì ẹdun mm-hmm. obì ẹ̀dùn ilé ẹ̀dùn ẹran ẹ̀dùn. mẹ́lẹ̀ hmm, hmm. dáhùn láti ṣe ìpèsè. ẹ sà ó dáa bẹ́ẹ̀ sà but níbo la ti fẹ́ rí gbogbo yẹn rà. ṣé ẹ mọ ọjà àtòkù. Oh, yes sà. Hmm. ẹ lọ sí ọjà àtòkù ẹ wà ní ìṣà lọ sí ọ̀dọ̀ àwọn eléwé ọmọ. ọjà tó lọ́dọ̀ àwọn ilé ọmọ no problems. tẹ́ ẹ bá débẹ̀ nǹkan ẹ pẹ́ ń béèrè ìyá gan. lọ́jà tó kù mm. ní sọ ilé ọmọ. Mm. Mm. ìyá gan ni ẹ béèrè o. ìyá gan. ṣe rí ìyá gan ni èèmọ̀fọ́ kò sí ní tẹ́wá dọ̀dọ̀ rẹ̀ tẹ́ ẹ̀ ní rí. ká dúpẹ́ fún olódùmarè ká dúpẹ́ fún ah, ọmọ ìtúgbèsè rẹ̀ dé o àgọ́rọ̀ ọmọ tí kò yàwó rẹ létí tọwọ́ lọ báyìí. kábàárẹ̀ jẹ́ ká mẹ́nu kó lórí ẹ̀ mi ò lè jẹ́ sáà máa yẹ. o kàn lè sọ báyẹn àti kí ló tẹ́ ló ṣẹlẹ̀ gangan. ṣé wọ́n sọ wípé ọ̀gá tó ni àbí wọ́n ní pé ọ̀sánra tó. ẹgbẹ́ bẹ́ẹ̀ ni àwọn olóṣèlúṣẹ̀ máa ń ronú báyìí náà ẹlòmíì kan máa ń ronú bí ìgbà tó yẹ kò ní ọpọlọ rárá a dẹ̀ ṣe congress tún lẹ́yìn kẹ́lẹ́kùn mi pé wá o Mr. Chairman márùkù torí pé ti mú ẹ ní primary kúrò ló máa jẹ chairman yẹn o ti tọ́ o máa lọ tọ́jú four point five million tó máa nẹ́sìkè ẹ́ four point five million naira fọ́kẹ́ni wọ́n ní ẹnìkan kọ́ pé odidi nìyẹn wọ́n ní lẹ́yìn ìyẹn ó sì kówó ẹ̀sọ́ wẹ́wẹ́ wọ́n nìkan máa ṣe pati sátọ̀dé báyìí kó bọ́dọ̀ máa lù fún wọn lóun ní chairman àdúgbò wọ́n ní máa sanwó àwọn CDC development union wọ́n láwọn kan one by one twenty twenty thousand máa fún wọn wọ́n ní màá ra rice àwọn tí máa fún kóńgò wọ́n ti máa fún lápò rẹ̀ sí wọ́n ṣé òkú ẹ̀ lọ wọ́n wá lọ́kùnrin kan wá iná ń do ni wọ́n pè wọ́n lọ́wọ́ ìṣeré ni wọ́n ní gbogbo ọkọ́ra òdu lọ́tàn ni wọ́n ní bòlù máa ń jí gbé wọ́n látàyè Awólọ́wọ̀ ti ń jí gbogbo yìí ah. bí ẹ bá kún kókó bẹ́ẹ̀ báyìí tí náà jọba débẹ̀ á gbé adẹ́gbẹ́ ibò tí ó kù fún ẹ̀ wọ́n ní four hundred and twenty thousand ni máa fún wo so window yẹn gbà wọlé ni. wọ́n ní four hundred ní tiẹ̀ twenty thousand tìyàwó ẹ̀. twenty thousand tìyàwó ẹ̀ mi bá sóògùn ni. òye mi o wọ́n wá nìyẹn kéré màá ṣoògùn ọbọn màá ṣoògùn àdá màá ṣàyẹta màá ṣe oríṣiríṣi gbọ́dọ̀ fún ọ̀nà gbogbo ẹ̀ lẹ́nu mo gbọ́dọ̀ tó ṣe ó wá tiẹ̀ wá sóògùn pátápátá báyìí. tí o bá rí tolóògùn ẹni yan kò sí fún ẹ̀rọ bá a rí pé tolóògùn dé wọn wọn mọ ẹnìkan ọlọ́gbọ́n kú tẹ́ máa sọ pé èèyàn gbóná oògùn olóògùn. ọlọmọ ọlọ́gbọ́n kú kọmọ lóògùn. ọlọmọ kò ní jẹrẹ tọ. àsìkò ọlọmọ kò lóògùn ẹ máa gbé pé èèyàn tí ó mo ní ìdí ẹ mo ní ìdí tiẹ̀ wúlò yóò wúlò torí bó ṣe wá bí tẹ́ sí ìyá rẹ̀ pa yóò fóògùn pa àní ọmọ bẹ̀rẹ̀ ayé tolóṣèlú lẹ́yìn tí ó ti yanjú torí tolówó dínà èyí náà lóògùn ọ̀hún pé yorùbá wọ́n kan gbọ́rọ̀ lẹ́yìn wọ́n ní àwọn bó ṣe ń wò mí ìlówó àmọ́ ọlọ́run fún àwọn kan bẹ̀rẹ̀ pé òun owó ni ẹ fi ń ṣòwò mo lábúrò kan bẹ́ẹ̀ pé àkànjí owó èlé ní yáyàn ó sì dá lójú tí n bá sọ fún pé mo dúró fún ọ gẹ́gẹ́ bí kọ́látẹ́rà yọ ìyá olówó. yọ ọ tí mo kàn wá báyìí iṣó dáa káfẹ́ iṣó ṣe ká lọ máa tọrọ bọ̀gbẹ̀ sí owó. bẹ́ẹ̀ni kéde mo kàn ń pè láàbùrò mi bí bàbá mi tí n bá kí fóònù mọ́lẹ́yìn tí n bá ní mo pè yọ máa sábọ̀ ni. ó dẹ̀ sọ́kọ̀ máa yá wa. ah àti pé torí nǹkan fún ara rẹ̀ tó bẹ̀rẹ̀ tiẹ̀ máa ń tọ̀ ń lọ fún pé alága lọ ń lọ fún báyìí <laughs> ọláìkí owó àkànjí ah! ìyá ẹ̀ lọ́jọ́ ọ fẹ́ràn owó débi pé ó lè mọ̀ owó nù dàkúté. ẹ pè pè pè pè. Hmm. má jẹ́ fi fóònù pè má jẹ́ fi fóònù pè wọn kò ní bá fi fóònù pè kò ní fẹ́ẹ̀ níyì tó jẹ́ kí n ti lọ bá kí n ti bá a sọ́ọ́lẹ̀ kí n ti fi okùn mọ̀lẹ́bí kí n ti fi dè nígbà tí a sọ tán kí wọ́n á sì ẹ̀gbẹ́ ojú sí i àbọ̀mọ̀ àti pé ní máa ní ìpè ní ìsìnkà ẹ̀ ní kírẹ́díìtì. no please call me back àbí please call me i love you tẹ́ máa ń ṣe yẹn. tẹ́ máa ń ṣe yẹn yóò máa wò yẹn bí olùsí hàn pé ilé ayé tá a wà yẹn ní láti máa lo ilé ayé photo trick bí ọba tiẹ̀ sí wọ́n mú fura pé ò sí jẹ́ kí n lọ bá a ní jẹ́ kí n lọ bá a ní hmm. jẹ́ lọ bá a ní. ọ̀rẹ́ mi ó hmm. yẹ wo mo lè fún ẹ tí ń bá wọlé o pẹ̀lú àdó tiẹ̀ yìí. ah má fún mi lóye ẹni tí mi ò bá ní pé kó o fún mi ni pé tá a bá ti dórí oyè tán báyìí kó o kírètì ọ́fíìsì tèmi náà lẹ́gbẹ̀ẹ́ ọ́fíìsì ẹ̀ kọ́jẹ́ pé ọ kàn fi department ṣe bí office of the friend to the chairman. mi wà nípe sakala bẹ́yìn. Eh. executive friend to the executive chairman of local government máa pe. Ah, ọ̀dà ẹ fọ́jọ́ ọ̀jẹ́ executive nìkan jẹ́ kó jẹ́ executive power torí ti power bàbá rẹ̀ yẹn nígbà pé mo lágbára wọ́n yẹ pé executive power friend of the chairman. Eh. wàhálà àwọn fúlàwé náà ni executive power friend to the wife of chairman. Eh, wọ́n jà fúnyàwó mi lóye. kí ló dé ara ẹnu mi ò ní kà ọ̀pọ̀ nípò mi náà bá ti di pé àdìjọ mọ̀jà fún lóye jọ́jọ́dọ̀ tèmi nìkan òṣèlú ò tiẹ̀ rí báwọn wọ́n dà pé ọmọ rẹ̀ bíi mi nìkan ló kó wo oyè tàn káṣù. amami executive power friend to the chairman kí ló ń lè. ọ̀sẹ̀ jẹ́ àyànjú tó àyànjú tó dé oúnjẹ wà sùn akọ̀ sọ bẹ́ẹ̀. tí n bá jó yìí máa fi fi pẹ́rẹ́ o. ayọ̀rọ̀ ni àwọn ọmọ mi wà àlàyé ọ̀rọ̀ yìí ni ẹ̀gbọ́n mi ti bá mi sọ gbogbo ẹ̀dẹ̀ ti yé mi dáadáa ṣùgbọ́n mo kàn fẹ́ kí àfojú kóra wa báyìí nítorí ojú àwò làwọn fi ń gbọ́ bẹ̀ ẹ̀ ṣe ní kẹ́yìn fúnra yín kẹ́ Eh, bí èlò gangan lẹ need. ó máa tó six million naira. Eh, a máa jù bẹ́ẹ̀ lọ eh, chairman a fẹ́ tó eight million ọmọ pé wọ́ọ̀dù ọ̀dọ̀ wa ó pọ̀. èmi rò pé anyway anyway. eight million. èmi hmm. lè fún yín ju bíi six million lọ. ẹ jẹ́ àṣẹ seven. ẹ jẹ́rìí ìdí ni pé interest wà lórí owó yẹn mi ì dẹ̀ fẹ́ kó ní í lára. Ah, ọ̀nkú bẹ́ẹ̀ ara tí à ń sòye yín ṣe rí ọ́fíìsì chairman yẹn gangan ó kọjá kéèyàn fọmọṣẹ́ ṣó. bẹ́ẹ̀ni. kí má ti sọ monthly allocation IGR lásán internally generated revenue wọ́n pàwọ́ lọ́jà wọ́n jáde fún ní mọ́tò wọ́n jáde fún ní machine gbogbo ẹ̀ ló bẹ́ẹ̀ jù ọmọ ọlọ́wọ́ rẹ̀ wọ́n máa pín owó ṣeré mi ah! tó bá di ọjọ́ kejì sùn ara yẹn ìmọ̀ àdáwò yẹn padà padà á tájọ́ nìkú kan. kò le tó bẹ́ẹ̀ àbúrò mi àbọ̀gbọ̀ kò lè tó bẹ́ẹ̀ à pé sọ́wárì ìkílẹ̀ ọ̀sán alága ẹ̀dá ẹ̀ wá jẹ́ wa ìdóhùn lápẹ́ àárọ̀ ni wọ́n ń búra fún báyìí báyìí àwọn tó bá tẹ̀ láwùjọ náà títí ń búra fún báyìí tó bá rí pé ni bẹ́ẹ̀ ni tó wọ́n sí i kò pọ́síbù. owó màá wọlé ìtọ́ lọ́rọ̀ yẹn òótọ́ ni. èmi lajú. seven seven seven seven. even mo lè fún yín ní eight. àbí bá pàdé èdè títẹ́ lè ní. orí ire kan lẹ́bi èmi gàgà lórí ire kan. ẹ jẹ́ ká gbé sí eight yẹn. eight yẹn gbà màá fún ní one million naira with interest. mi bọ̀. màá gbé contract fún mi náà wọlé. màá gba contract. bẹ́ẹ̀ ni alala o lè ṣe bẹ́ẹ̀ sórí tó bá ti fẹ́ rí èmi ni ó máa rí o lè kó fún kọ́ńtàtì wa. èmi ni alátọ̀nà yìí méjèèjì. Ah, mo tẹ tó sẹ̀ fún mi. powerful friend of the chairman. èmi ni o tún máa lọ́fíìsì. wọ́n ah, ń lọ́fíìsì tẹ́mi náà náà wà pa kan kílẹ̀ sọ yìí. office eh? of the friend of the chairman. o <laughs> ti dà bẹ́ẹ̀ ẹ má gbàgbé gbogbo àwọn àbúrò wa o. Ah, nǹkan kékeré nù kí ló bá owó yá gbòmíì nítorí pé bí a ṣe gbọ́ pé ọ̀rẹ́ mi ni wọ́n mú ní alága àwọn báàgì lórí pè mí mo fi ilẹ̀ búra fún ọ wọ́n lé ní wọ́n tó fifteen ní àti pèpè ní ìjọba jẹ́ wáyáwó lọ́wọ́ àwọn ọmọdé láéláé àbúrò mi ní ẹgbẹ́ àǹfààní owó tá a fẹ́ yá ẹ̀ ọ̀dọ̀ rẹ láti wá yáwó àgàjì olóyèrè. ìdáni kí n wá filẹ̀. ẹ filẹ̀ ìsinsin kẹsàn mi kẹsàn mi ẹ máa máa gba fọ́tò lẹ́tà. kọkọ mi náà sí o kọkọ mi sí i ó bàbá ọpẹ́ yẹ ó ọmọ Elédùmarè aṣoore kárí ayé ó ṣoore fọ́ba ó tún ṣe ti jòyè lọ́tọ̀ kò má gbàgbé àwa ọmọ rẹ̀ rárá ọpẹ́ yẹ ó bàbá ah, ọlọ́run ayọ̀ tó ṣe ọlọ́run ẹ̀rí adúpẹ́ o ìwọ tó wá ṣe léyìí fọ́rẹ́ mi tí mò ń bá ayọ̀ lọ́jọ́ tòní wá bá mi sọ láyọ̀. àmín. ká gbóhùn ìyá ká gbóhùn ọmọ. àmín àmín ọ̀rẹ́ mi ṣe gan. ọkàn mi tiẹ̀ wá ń sọ fún mi pé méjì sí mẹ́ta ló wà ń bẹ. ọ̀rẹ́ mi àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ wọ́n ní méjì ni tàbí mẹ́ta àmọ́ àyà mi ń já torí pé àwọn ẹlẹ́yọ kọ̀ọ̀kan wọ́n ń ròyìn pains tí wọ́n pass through ká tó wá lóní méjì àbọ̀ ní mẹ́ta. kí ló ń já ẹ láyà. ọ̀rẹ́ mi mo fara mọ́ ẹyọkan ẹyọkan ni. ṣoré lè tó jà jù bẹ́ẹ̀ ni pé àtẹyọ kan méjì mẹ́ta kọ́lọ́n ṣá ti bá mi sọ ẹ́ láyọ̀. ká gbóhùn ìyá ká gbóhùn ọmọ. àmì ìfọyọ ni. wẹ́rẹ́ ni ká gbọ́ ká gbóhùn ìyá ká sì gbọ́. ìgbẹ́dá kan bàjẹ́ láyé. bàbá àjò bàbá àjò bàbá àjò ha. yóò sì. tíríkì. àṣàbí. ń bọ̀ lódà. mò ń mú táwọn lọ ni mò ń lọ sí gbòòrò tọ̀dọ̀ mi. ẹ ẹ mi ẹ ẹ yanjú ara. àṣàbí ṣé kì í sùn wọ́n rárá ni lálẹ́ àná tá a ṣe mọ́jú gan gbogbo ayé ló ń kọ̀ǹflé pé mo ti rí. ẹgbẹ́ mi sọ̀rọ̀ jáde. ìwọ ni mo wá bá yín sọ ni. kí wàá lọ sọ. owó oúnjẹ ni mo ń béèrè o. àṣàbí. kí ni. wọn ò ní ṣe máa ń ṣe báyìí tí n bá dé àmọ́ yanjú ẹ̀. ẹ padà. kí ni màá ń ṣe ẹgbẹ́ tọ́lẹ̀ tí n bá dé àyanjú. o lè lọ bóyá lè wà. àṣàbí bàbá àjọ mọ̀ mi. àṣàbí ó pò àṣàbí. o ti mọ̀ bẹ́ẹ̀. mi ò mọ̀ bẹ́ẹ̀. disgrace. ọ̀yẹ̀ yọ. kí ni ló wọ́n ń dẹ́gbọ̀. sọ̀rọ̀ mi bá ti yẹ̀yẹ́ ọkọ̀ wọn títì. ọkọ̀ hm? disgrace mi láàrin títì ni ẹ̀yin ẹ̀ yanjú ara. sábì adé o azabi adé o azabi mi asabi ìwọ́lọ̀ ló ń lé mi asabi hmm. akúnyẹ́njú mi asabi oh, akúnyẹ́njú mi asabi o. asabi náà wọ̀rí tí n bá ilé dé tí n wọlé padà lónìí hmm. ọkàn rẹ balẹ̀ pé yóò dáa. Hmm. ó ti tó ẹ gbọ́dọ̀ pẹ ṣá o. ẹ bá mi lé ìgbà tó ń kẹ́ ẹ dẹ́ máa bá mi lé. ẹ mi lè ẹni bá rí bó ṣe ń lọ ní ìsìn àmì ìrọ́kùnrin oníṣẹ́ ah! iṣẹ́ ti mú lónìí. dadi rasa rasa. ǹdẹ́ ǹdẹ́ ǹdẹ́ ǹdẹ́ mọ́tò wọ́ọ̀ látọ̀lẹ́ mo ní pé kí n wá yọ fún yín ní sá hospital ni mo ti ń bọ̀ yìí o. hospital. bẹ́ẹ̀ ni sá. kí ló dé. ẹ kò sí wàhálà o ìyàwó mi bímọ ni sá ó bí ìbejì. ìyàwó rẹ̀ bí ìbejì. ìyàwó mi bímọ. láti ní ìjọ àjọ̀ní ìgbà ayẹyẹ lọ́rùn ládélé ni o ó níyàwó òun nílé ìdí o ẹ ti mọ̀ <laughs> mo mọ̀ pé nǹkan tó ìjọ ìṣèjì ẹ ti mọ̀ ẹ ṣeun ní káyọ̀ lè ṣe mí náà ni ló mọ̀ pa ilẹ̀ wá ní o ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. ọ̀làdélé ẹ̀bọ̀n mẹ́ta rú o. màá tún gbẹ̀bọ̀ ìgẹ́. kì ṣe gbígbé ẹbọ ṣíṣe ni akọni ìyàwó rẹ bí ni àbábọ. àméjèèjì ni sá. méjèèjì ọ̀rí gbé wọ̀lọ̀ lọ́gbẹ́ hmm. fọ́ọ̀rí méjèèjì tíyàwó rẹ̀ bí òun ọ wà gbéra ní ìbáyìí ọba ọ̀dọ̀ àwọn agbẹ́gilére lọ àwọn gbẹ́nàgbẹ́nà ọ̀yà èrè fún àwọn ìbejì rẹ̀ tí wọ́n bá débẹ̀ kí wọ́n kàn ṣàlàyé fún gbẹ́ngọ́ o àwọn ìbejì rẹ̀ o àpò àtàbọ̀ ni wọ́n ti mọ orú ẹ̀yìn èrè tí wọn kò lé ọ̀nà. no problem ma ṣe sá. tó o bá ti wá gba èrè yìí nǹkan o ọkọ̀ wọn wá sí ìgbà yìí mi lọ́dọ̀ àjọ̀nú mi aráyé rọrùn ó ní ní tá a ṣe sí hàn lẹ́yìn wá ń pàdé nǹkan wọ́n ti do ìṣàánú o. ọ̀rọ̀ tún kọ́ àwọn èrè yìí lẹ́lẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ ibi tí àwọn baba ńlá ti ń kó àwọn ohun ìṣúra wọn sí lágbolé yín àyè tẹ́nìkan tẹ̀wàdùwàdù ọlọ́rí kó àwọn èrè ìbejì síbẹ̀ táwọn èrè ìbejì bá ti wá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o ẹyin tẹ́ ẹ bá ti wá fẹ́ ṣe ọ̀sẹ̀ méjì ọmọ rẹ àmọ́ léyìn wọn ò dì wọ́n ṣe mú ẹ ṣe gan sa ìyẹn nǹkan kékeré ni torí ọmọ màá ṣe jù bẹ́ẹ̀ lọ tẹ bá ní kí n ṣe jù bẹ́ẹ̀. bó ti yí rí o ẹ ṣe gan sa dáadáa fún ọ ǹdẹ́ ni wàá wo ti ti ta ẹ. a ti ẹ̀ ṣẹ̀ṣẹ̀ tí mo jẹ́ ọ̀ṣẹ́ ẹ̀dùn kò ní mo jẹ́ ọ̀ṣẹ́ ẹ̀dùn gbogbo owó tí mo nídìí ń sìn seven fifty thousand naira ni nínú seven fifty thousand naira tí mo fi mo nídìí láti gbogbo ẹ̀ka sílọ mo ti ní one fifty thousand bẹ́ẹ̀ ṣe ẹni tábàlẹ̀ fún mi ní seven thousand bẹ́ẹ̀ ni pé invest ni after one month tí mo ti wọlé wàhálà ìsàlàyé sọmọ bẹ́ẹ̀ láì padà padà fún mi. <laughs> adébárí ṣe fẹ́ gbòòtọ́ rò wọlé o èmi ò ní six hundred kọ́bọ̀ ti máa fún ẹ mi ò invest lérò bẹ́ẹ̀ ni gbọ́nà ṣé bí wọ́n ní ọ̀fẹ́ níbo ni tó bá jẹ́ pé lóòtítọ́ àti lódodo làwọn ará ẹ̀ tó ń fa ìkàlẹ̀ náà fẹ́ràn ẹ̀ ẹ̀yin ní kó ń dáwùjọ láàrin ara wọn kó fi tì ẹ́ lẹ́yìn òun á ní sọ pé òun bọ̀ lọ́dọ̀ tèmi kó wá máa wá owó lórí tí òun nínú nǹkan kan kí nǹkan máa kó kí n rí sátẹ́ǹtì lẹ̀ kí n máa kówó lé òun sátẹ́ǹtì it's not possible my dear. àǹtí mi. kí ni. ẹ má ṣe báyìí fún mi náà àwọn èèyàn kiri jù pẹ́ẹ́lì fún mi lọ. jọ gbẹ́ni burúkú sọ̀ ń jẹ́ ń bẹ̀ sòótọ́ ọ̀rọ̀ ẹ ṣé kí n lọ gbé ilé mi tàbí kí n gbé mọ́tò mi tà ni dámi lóhùn ní nǹkan tó ń ṣú ọ̀pọ̀ máa wọlé ní kébi kówó lé lórí kí n wá máa ranjú kalẹ̀ kiri pé àbúrò mi ń kó owó kan bọ̀ o níbì kan o kò jọ. àǹtí mi ẹnì kan ní òkú mi náà ẹ jọ náà. ọmọ yìí ṣàrẹ o má rọwọ́ sí mi lọ́rùn o mo ti kìlọ̀ fún tó o dé tọ́lá ah, mọ̀ kó jẹ́ pẹ̀jẹ́ wọ́n kíchìn kó sùn bá fẹ́ jẹ ṣùgbọ́n pé olówó owó ìṣòro mi ni ìlọ́wọ́ fún mi. àti mi ẹ lọ. tó bá dẹ̀ wá wò kó wá lóru tó jẹ́ góòlù kó wá kó anything tó bá ṣẹlẹ̀ ń sìn máa níwọ̀n ló rán yàn wá. àwọn àti ìjà kọ́mọ sí seven thousand. Thank you nígbà tó rẹ̀ ní débi kan ó yà fi lé ìyá mi wẹ́lọ̀ pé ah jẹ́ kó lùwà rẹ̀ wá kọ̀rí ilé kó lùwà rẹ̀ wá kó sórí ajé òdì gàrí kan ló búlẹ̀ fún mi ah. ọ̀nà dá eh! jẹ́ ló bẹ́ẹ̀. Ah! àbẹ́sì rẹ̀ mo lọ sí ìrẹsì. ṣebí tọ́lọ́ bá ń ṣeré àná ṣe bí bàbá Mílíkì tó ń polongo òbò kádìbò fáwọn bóun ló wọlé wá wẹ́rẹ́ wọ́n bá fún wa lówó wọn á wò pé kí ni mo fẹ́ fowó yìí ṣe o mo ti ronú pé kí n fèsì gbúdọ̀ lọ́bọ̀rọ̀ àmọ́ kò tó nǹkan kan nǹkan yà wò pé kí n jẹ́ ra ráìsì kí n ṣe ráìsì kí n dín ata sí kẹ́yìn náà bá dèdè o ẹ̀ẹ́dẹ̀ rí oúnjẹ kẹ́ tó mú ìtẹ́ bá mú bọ̀ kádẹ́ fi yẹn ṣe gbúdọ̀ lọ́bọ̀rọ̀ ni mo bá yà fi dọ́gbọ́n yẹn. orí rẹ ti dàrú orí rẹ ò pé mọ́ rárá tí wọ́n á ń gbórí ìwọ́ pé ni bàbá mi lè kí n pariwo ìbò ń pariwo ìbò ìwọ wá gbọ́jọ́ ọ̀la rẹ ọ̀tá èlé lọ tọjọ́ ọ̀la rẹ. <laughs> ọjọ́ ọ̀la mi kú. èlé lọ fún ọ. two hundred naira ni. ọ̀tọ̀jọ́ ọ̀la rẹ two hundred naira ah, ah. ọ̀tọ̀jọ́ ọ̀la àwọn ọmọ rẹ two hundred naira ọjọ́ iwájú àwọn èèyàn rẹ ọ̀tá two hundred naira ẹ̀yin sì máa ń ṣe bígbà tẹ́ ẹ̀ lórí pípé báyìí bó bá yẹ ní ìsìn tẹ́ bá dìgbà tán bá wọlé tán tẹ́ bá ní ẹ wá ṣe fún wa o ẹ wá ṣe títì wa wọn làwọn ti fún yín lówó gbogbo owó tó yẹ káwọn fi tún ọ̀dọ̀ yín ṣe làwọn ti hálẹ̀ yín lọ́wọ́ ẹ̀yin ò ṣe é ronú báyìí nítorí ọjọ́ ọ̀la rẹ tó ta òun èmi ò ní fẹnu kan ọjọ́ ọ̀la rẹ láti jẹ ọjọ́ ọ̀la mi ni mo ta ọjọ́ ọ̀la rẹ ló ta ọmọ pọ̀ tọjọ́ ọ̀la ọmọ ọmọ rẹ àwọn ọmọ kí wàá lóde ah. kí lóde tó mọ mú lọ yà rẹ tó bẹ́ẹ̀. ẹ kò lè sọ pé ọjọ́ ọ̀la mi mo ta. <laughs> mo jàjà o bí n bá ń ṣàlàyé kan bí yorùbá ń béèrè pé iná ń jọlọ́rọ́ omi orí kéèyàn mọ irú rẹ̀ wá lọ́wọ́ wí. nígbà tẹ bá wí ní ìsìn ẹni mo tọjọ́ ọ̀la ta ti bàbá yín mo ta ti ìyá yín mo ta ti gbogbo fámìlì yín ṣé wàá rí i kí n lè gbé ráìsì kí n lọ dànù bí n bá dẹ dànù kí n jẹ kó bá dẹ wà di pé ìyá ẹ bá dé kémi ni kọṣọ kí n dájú ìyá mi ẹ̀yin òde ní nípìn náà mo ṣe ní gbé kí n lọ dànù. alápà ni ọ̀dà oúnjẹ nù oúnjẹ tó fàágùn rẹ ṣe ọ̀dà nù èmi ká ní mo kà á pé àṣìṣe ni àjèlé ibẹ̀ ṣùgbọ́n mi mo gbọ́dọ̀ gbárù rẹ̀ mọ́. gbọ́dọ̀ ṣèlú kan bá polongo lọ́dọ̀ rẹ pé ẹ wá gbowó kẹ́ kó kẹ́ tó lè dìbò fóun ọkọ̀ ṣùgbọ́n ibi tó ń pa wá ní ìsìn kò rí jẹ́ ń lè sọ. ẹ ní sùúrù nígbà tẹ wọlé nìṣe ló lẹ mú bọ̀. wọn ò tí ì mọ owó bọ̀ ṣùgbọ́n ìrètí mi ó dáa. ìrètí lẹ mú bọ̀ òpònù ni tálíkà alágídí nìyí tálíkà alágídí ẹjẹ mórí ẹjẹ bọ ìṣe máa ń jẹ ẹjẹ síbẹ̀ gbé ń jẹ sí. bọ́jọ́ òní bá tilẹ̀ korò ọjọ́ ọ̀la wa á dára. ọjọ́ ọ̀la mi ó gbọ́dọ̀ dáa òun ló ṣe ìwé sí kò wá gàgà kó o ṣe gbúre ọlọ́bọ̀rọ̀wọ̀ àtẹjá sọ́bọ̀ndé kó o dà omi bí Abíọ́lá ṣe ń ṣe fún wa nù a ti jẹun ó jù tabako ní kùnmí ó tó ìrẹsì ni ṣé yìí máa ń lọ lẹ́nu bọ̀rọ̀ á dùn bẹ́ẹ̀ náà ni. jẹ́ mi mo dẹ̀ jókòó ẹ̀yin ṣé àmọ́ mi ṣó rí pé ká máa báyàn sọ̀rọ̀ ńgbà míì ọ̀rọ̀ tí wẹ́ẹ̀ ká fẹ́ kà kún ni torí àwa tí ọlọ́run bá lọ sọ lórí wa báyìí a máa rí fọ́sáìtì ní tí ọ̀sẹ̀ lọ́la ọlọ́run máa fi hàn wá èmi tí mo ní ọmọọmọ ọ̀yá wọn bá ń bá wọn bá ní ẹjẹ́ àfi ṣe tètò yìí wọn bá rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò ní bá sí nira torí ẹni torí aburú jù láyé yìí lẹ́yìn tó kọ̀ọ̀tẹ́sì fún sí àmàlù àbí káńsẹ́lọ̀ tí ò wọlé ní wọn bá ń kí lẹ́yìn ìdìbò dáṣe máa ń ṣe á àbí máa ń kásẹ̀ lọ òru ọgbẹ́ inú oní ọmọ jẹ fún un ní wọn pariwo eleven million eleven million àwọn èèyàn sì tí ọ sí pé ká lọ yáwó ká yáwó ká fi ṣe gbá ká fi ṣe kínní èé pin àwọn kọ̀ọ̀kan sí o lè tọwọ́ lé ìròyìn pólíbàgì lásán lórí kó bí ẹ̀rọ náà wọn kò lóró oúnjẹ alájọ débi tí ọjọ́ tọ̀sán èyí wọ́n dọ̀bá wọn lọ lẹ́kọ́ lọ nùrùn inú òun náà ni wọ́n padà torí kú wọlé tó o bá mọ ọlọ́run tó o dẹ̀ ní gbàgbọ́ o ò ní tẹ̀lọ́rọ̀ àwọn aṣèrè wọ̀nyí. orin tó yẹ kí rẹ máa kọ tó o kọ rèé o ó yẹ kó o máa wí pé olúwa wò mí bí mo ṣe ń tiraka olúwa wò mí bí mo ṣe ń jìyà tó ó dẹ̀ pàṣẹ fún gbogbo òṣèlú kí wọ́n ṣàánú mi délẹ̀ ìwọ gangan fúnra rà ẹ tó bá jẹ́ pé onígbàgbọ́ tó yanrantí ọ̀rọ̀ táwọn ń sọ yìí kì í ṣe pé mi ò mèsì ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ ariwo tẹ́ ẹ̀fọn pa kọ́lẹ̀ mi máa ń dáhùn sí ibi tí n bá ń lọ ni mò ń lọ kí ló ń bẹ̀ ẹ́ lẹ́rù torí pé wọ́n sọ pé àwọlé a máa wọlé ìtẹ́mi rò lórí ọ̀rọ̀ yìí ni wípé èmi ò lè padà lẹ́yìn ẹ lẹ́mi tó yẹ kí mo mọ ibi tọ́rọ̀ ń lọ mo mọ ibi tó ti bẹ̀rẹ̀ èmi mo sọ pé pa èmi náà mo tún sọ pé pa wojú mi dáadáa ọlọ́run ń jẹ́wọ́ ara ẹ̀ fún ẹni kò sí bí èèyàn ṣe máa rìn láyé kò sí bá a ṣe máa ṣe torí òní mi ó lè jẹ́rú àwọn ìwà kàkan tí wọn náà ti wù sẹ́yìn òun ló fa ìṣubú eléyìí ṣùgbọ́n kò tán síbẹ̀ àti pé ìgbà tí mo bi ẹ́ léèrè náà pé so máa jẹ chairman ò sọ pé no ẹ̀sìn tí wàá dá wa báyìí a máa tugùn ni a máa bí ìkànnì ntí wọn ò mọ̀ nìyẹn ibi tí èmi sápamọ́ dè wá pé tẹ́rìtì bá ti ẹ̀sẹ̀lẹ̀ tó wọlé a máa appeal adéfàdúrà tí a lọ sórí òkè a pe àwọn pásítọ̀ káàkiri wọn bẹ̀ lọ́wọ́ fún wa. so appeal tẹ̀fẹ́ ká appeal yẹn sá ṣebí owó lọ́ọ̀yà yẹn èyí máa yẹjú ẹ̀. ẹ kì í ṣe wípé bóyá ọ̀rọ̀ owó yẹn bóyá mi ò lè finú fìdọ̀ kó sílẹ̀ ṣègbọ́n ọmọ tó yìn ọmọ mi ọ̀kadà ò gbà ọ̀kadà ò ní pọmọ mi òun ló rẹ̀dí ilé epo àṣẹ máníjà ọkọ ẹ lù ní àlùdákú ní last week wọ́n dẹ̀ wá dọ́ọ̀pù ẹ̀ sí hospital tó wà lẹ́yìn ọ̀dọ̀ mi intentionally mo ti ń náwó nísìnyí ó lé ní eight days so ìdí nìyẹn tí mi ò fi lè wó bóyá mo lè rówó fi sílẹ̀. ìkà ni ìkà gidi ni so kí n tó lọ yá owó kí n tó fi ṣe kéèsì kí gbogbo ẹ̀ tó bọ́ sí kó wá bọ́ síbi fifteen million àbí. ẹ ṣe rí èmi ò ní padà lẹ́yìn yẹn náà tó bá jẹ́ wípé irú ẹ̀gbọ́n tó ń sọ̀rọ̀ yìí tí kì í ṣe pé àwọn bunú wọ́n tún fọ̀ fún wọn tún bímọ à ń sọ̀rọ̀ irú ẹ̀yìn sọ̀rọ̀ obì ṣé bí solúsọ̀ ló yẹ ká wá tá a bá lè ráàyè bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ni kò sówó lọ́wọ́ yín irú ilẹ̀ two block tí wọ́n ní express yẹn ó ní weight a sì lè rí tà ní bíi nine million irú lọ́ọ̀yà tèmi ti kalẹ̀ jayé ó lè bá wa ta property ló wà pẹ̀lú ẹ̀ àdẹ́gbowó yẹn lódindi àkó fún lọ́ọ̀yà mi. ẹ two plot yẹn wo. mo ní ìlẹ̀ tí ẹ tí àjọ lọ́bẹ̀ yẹn. ẹ mú wọn lórí ẹ lọ jáwé àbí sórí àti kékeré ló ti yà ó lórí ìbú gbogbo tó tó lẹ̀ wọn lọ sí pa ọsẹ po ìwé lọ́ba àtàlẹ̀ wọn àtúkò fún lọ́ọ̀yà àtọ̀dọ̀ tiẹ̀ ìbọn wíwà láì ìyá rẹ̀ mo rí lẹ́wìí ìbó yẹ kí ọmọ àwòkọ́sẹ̀ já yé ọmọ kéèyàn tó bí ayé ńgbà wọ́n sì rí i pé wọn ò fi ọ́ ṣe táàmù jáde hùn ńgbà ò ti bí ọ̀hún ló yẹ kí wọ́n ti rán pa torí ìwọ kan ò dára bí tẹni ẹlẹ́ni ó ṣe bàjẹ́ tí wọ́n mọ̀ kórè lọ ilé sáyín ni mà ṣe ọ́ kẹ́mi ọ̀tá lẹ̀ kẹ́ tó tà tán kẹ́ tó ní wọlé. the struggle continue ní nínú oòrè dúró má jẹ́ kí wọ́n discourage yẹ i will never discourage you. ṣé ilé baba yín ò sí nílé tàtà ilé ni. a ò lè ilé bo ilé baba yín. sẹ́mi tí mo mọ bẹ̀ ni. ọmọ bẹ̀ mi ò mọ ibi tó jẹ́ kíní kan sọ́kè sọ́kè sọ́kè sọ́kè máa lé lórí kúkú tẹ. sẹ́mọ̀n kílódé. sẹ́mọ̀n sẹ́mọ̀n sẹ́mọ̀n yìí sì yìí sì mọ́nàdúrà ẹ̀ ṣe léṣe sẹ́mọ̀n nù bẹ́ẹ̀ yẹn bá kọ́kọ́ máa bẹ́ fọ̀ lílọ́run sẹ́mọ̀n sẹ́mọ̀n jẹ́ kí olùwọ́ dúró kí ọ̀sẹ̀. ní pati kiri wọ́n ní kiri wọ́n ní ayé yín ọ̀nà. ṣé ọkọ̀ òní dúró ọ̀fẹ́ yẹ́ẹ́. máa ṣẹlẹ̀ yẹn àlera àlera lónìí ẹ mo fẹ́ débi kan nírọ̀lẹ́ yìí mo serious mo fẹ́ débi kan nírọ̀lẹ́ bẹ́ẹ̀ ká fi sí ọ́fíìsì lọ́la bá mi lọ́fíìsì lára làwọn ọ̀rẹ́ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ mo bẹ́ẹ̀ tà bẹ́ẹ̀ ẹ bẹ́ẹ̀ tà ká pàdé lọ́fíìsì lára la ok take care ṣe. ọkà báwo. ìyá àbèjì ìyá àbèjì. yes dear. Ah, o fún àwọn ọmọ mi ló ń jẹ ni báwo ló ń ṣe báyìí ṣé àwọn ọmọ yóò ti tó jẹun ni àbí kí ló ń ṣe látàárọ̀ sìn. ẹ má bínú oúnjẹ wọn náà ni mo sáré ń ṣe ń sìn. oúnjẹ wọn ni wọ́n ń ṣe ṣé mo gbà tí mo ti wọlé tí mo ti ń bá ọ̀sùn bẹ́ẹ̀ ẹ kó má tíì lè ṣe oúnjẹ wọn tán àbí ọmọ ọdún mélòó oh god. Ah, tí àwọn ilé ẹ̀kọ́ lẹ̀ ń ro ẹ̀rọ tèmi náà èmi náà ṣáà ti jẹun. Mm-hmm. o máa fi iná ìgbàlagbà wé tọmọ kékeré. ẹ then lẹ́yìn ah so ó tiẹ̀ bẹ́tà three thirty èmi àti ní ká pàdé pẹ̀lú àwọn ẹbí tó kù àwọn àpàdé lẹ́nu ọ̀nà hospital so à ń lọ́wọ́ lórí ẹbí nírọ̀lẹ́ so kí wọn náà ṣe kí apápápá àjọ ńlọ ni. kí ló ṣe wọn. <laughs> olórí ẹbí ti wà ní hospital láti ìrọ̀lẹ́ àná for complete two hours ni wọ́n fi wà ń kómà. Ah! yes. kí ló dé tó fi ń wà ń kómà. ó máa rí bẹ́ẹ̀ o ṣàmọ̀ wípé eh, chairmanship election tí wọ́n ṣe ṣùgbọ́n wípé àwọn náà wà ní race o dẹ̀ gbọ́ wípé wọn ò kààbò tọ̀dọ̀ wọn níṣe ni àwọn jàǹdùkú dé ọdẹ sọpọ́n ti palẹ̀ mọ́ọ̀bù wọ́n ti kó lọ sí sẹkítẹ́rìàtì wọn lọ́hùn ìgbà tó máa wá débẹ̀ lánàá tí wọ́n máa gbọ́ èsì ìbò bàbá wọlé o oh. ibẹ̀ ni wọ́n náà ti fìdí jálẹ̀ gbà tó ti faint wọn ò tí ì lajú bí mo bẹ sọ̀rọ̀ yìí but wọ́n ti ń mí padà. kò tó kán dákú náà wọ́n tó fi ń wọ chroma. kí ló fi ń wọ mú bí ọmọ ìjò yìí ṣé o mọ̀ pé bàbá ti jẹ gbèsè tó pọ̀ ni gbèsè rẹpẹtẹ gbó owó èlé náà lọ yá owó tí bàbá yá tababu kéré kápẹ́ ní seven million. Oh, kékeré ló pe àwọn náà ṣera wọn bẹ́ẹ̀ o àwọn ni wọ́n ṣera wọn bẹ́ẹ̀ nǹkan tí ojú wọn dẹ̀ fẹ́ rí òun lórí kọ̀kọ́ gbẹnu tí wàá ní àbí ìgbà tí wọn lọ yáwó tó tó bẹ́ẹ̀ torí pé ó fẹ́ jẹ kínní ṣé tó bá débẹ̀ owó ẹ̀kọ́ ló máa wọ́kọ̀ pa so kí náà òun yẹn kí ni bàbá kí náà ní tọ́bẹ̀ ṣe fún ìlú kò sí kò sí àwọn oúnjẹ olóṣèlú ọlọ́jẹ̀lú ni wọ́n but èmi ò sọ bẹ́ẹ̀ o nígbà bá dé hospital kò kàn kí wọ́n ni kí wọ́n náà má dẹ̀ ọmọ kí ni àbọ̀ ọmọ ayáwó fi ṣòṣèlú nítorí ọlọ́run. wọ́n ti ya wọ́n ti ya ná ọlọ́run kó má dẹ̀ jẹ́ kó kú lókù lọ́bẹ̀ mi bá aṣọ oúnjẹ fáwọn ọmọ mi so kádẹ́mọ̀ kí làwọn ṣe. àbọ̀ hmm. ah, ìwọ̀n tiẹ̀ tó ní bá ti dé wà kàn dọ́ọ̀lù ṣá. a jẹ ọdún sí ajé ẹni ló bẹ́ẹ̀ kúta. ọ̀yọ́ jẹ́ wọ ọ̀yọ́ jẹ́ wọ rárá nígbà tí wọ́n bí ọ tí wọ́n fẹ́ sọ ọkọ̀ rẹ̀ ń jọ mẹ́jọ tí wọ́n sọ alága máa ní ọwọ́ kò tiẹ̀ yóò rí bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ mi àti náà ni ṣé bẹ́ẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ lèyẹn máa fi ṣàdìkọ́gbọ́n ọ̀rọ̀ ara tiẹ̀ ni wọ́n fẹ́ ṣàdìkọ́gbọ́n ṣé bójú ẹ̀ lọkùnrin kan àtìyàwó ẹ̀ ní ẹjọ́ ọjà tíyàwó dákú tọkọ rò pé ìyàwó ti kú ni tó fi kẹrù sínú ara tó sáná síra rẹ̀ ṣé bí lẹ́yìn ìbàdàn ìyàwó jí táǹtì ẹ̀gbẹ́ náà méjèèjì tó bá wọn ní kéde rẹ padà kó wọ́n lọ wọlé tó tí wọ́n bá kéde rẹ ńkọ́ sọ ààrẹ lọ́wọ́ àfi màmá ni alága aláfa tẹ́ńsán. ogun bí o sì ti yáwó náà ni mo tún dúró fún ọ ọ̀wá lọ lulẹ̀ táwọn á máa fà kí ìwà tí ọlọ́pọ̀ tí ẹ tí ò lè láàka ìlú ògùn ẹni alárògbà ẹ̀dá ẹ̀dàkùnjà ẹ̀dá dókítà. kí ló dé. ọkàn mi lẹ́mìí ni bó lè láìsọ bí eke. ṣẹ́rí kọ́ndíṣọ̀n kan wáyé. kò yẹ kọ́ sì sàn kankan rárá. dókítà òǹkọ́ ni ó sọ̀rọ̀ èmi lè ní sàlàyé ọ̀rọ̀ fún un. torí ọ̀rọ̀ ń bẹ lọ́wọ́ láàrin ìlà àti ẹ oh. bá a ti ń sọ ẹ̀ ní ìsìn èmi ọmọ tó gbé mi rù èmi ọmọ gbèsè tí ń bẹ lọ́rùn mi kí ló dé kí ló dé ṣé ilé ẹ̀ máa fi àjà alágàjẹ́ ọ̀bà lẹ́mìí náà sálá dànù alágàjẹ́ ọ̀gbọ̀dọ̀gbọ̀ pa gbòós yóò ti gbé ilẹ̀ kálàdánù nǹkan tó máa ń ṣẹ̀yìn wa nìyẹn ìgbà tẹ́ bá gbé ẹ̀wà pé kán bá yín tọ́jú ẹ̀ tán bá ń bá yín tọ́jú ẹ̀yin gangan lè máa disturb ẹ̀ tẹ́ni jẹ́ kó gba ìwòsàn tó péye tó bá délé ẹ máa sọ nǹkan tẹ́ máa sọ ẹ fi lẹ̀ jẹ́ kó rest. Ah, ó lè máa gbọ́ náà ni èmi ẹ̀ ṣe rédíò èmi ẹ̀ ṣàṣọ̀rọ̀ náà bẹ́sẹ̀ ó lè máa gbọ́ ni. ó dà yín pé ẹ máa lọ lé báyìí. ẹ má bínú jàre dókítọ̀. tẹ́ bá ti fẹ́ lọ lé ẹjọ́ tí wọn ẹ má bá wọn sọ kankan kẹjẹ́ kan rest. rest o. ẹ fúnlẹ̀. rest tí mo rí nìyí ewu tí mo rí lélẹ́yìn. ẹ̀hẹ́ ń bàtà ìwé kọ́ kí ni kí n ṣe sí yẹn ẹ̀ mọ tẹ̀ ń sọ bí ń bàtà ń sàn pípa ẹ̀ mọ tẹ̀ ń sọ ẹ̀ sanwó ni èmi dé ìjọba ti ṣe swearing tán ẹnìkan náà ẹ̀ san ní ọ̀sẹ̀ méjì after the swearing lé ní sí ẹ̀ ti sanwó yẹn. ẹ kò ń ṣe pé àwọn ilé wọn rí ìdìbò yẹn ni a dẹ̀ ti ń gbégbèsè láti yanjú ẹ̀. kí ẹ lọ́ wa máa gbẹ́jẹ́ ìsàn kankan kó yẹ o tó rí ọ̀rọ̀ ọkùnrin wọ́n rí gèdè a sì lùsì bàbá o mo jó só gbé wa ṣe wà a sì lọ kóòtù o alẹ́wọ̀ sì ti yé wa pé àwọn aláàbò rí wọn wọ́n lè lóbi kájí ẹ̀dí jáde lóṣù pé gbogbo ajá rí ìgbìmọ̀ wọ́n ní wọ́n pa wọn ni. ẹ wo owó tó yẹ kẹ́ fi san owó gbèsè tẹ́ jẹ ẹ lè máa fi ṣẹjọ́ ní kóòtù ẹ má jẹ́ kí n tàn yín tó bá tún pẹ́ ju bó ṣe yẹ lọ gbogbo ń tẹ sáàyàn wà nù rẹ̀ bí gbogbo àwọn ilé yín tẹ fi dúró gbogbo ẹ̀ ní kóòtù máa ta pátápátá ilé ẹbí abúlábàlì abúlábàlì abúlábàlì. ọ̀rẹ́ bọ̀dá ń bàlẹ́ à kí ló dé yóò fẹ́ problem jàre. ẹ má ta ilé tó fún ilé ìdájọ́ bí. títà ni o. ilé ẹbí twelve million ilé ilé wà lè sọ ní twelve million. jama o ṣe ní sùúrù tí bá wúwo tèmi ni mo fi mọ̀lẹ́bí mo fi ń bọ́ sọ̀rọ̀ ẹjọ́ ẹ̀gbọ́n mi àwọn èèyàn wà mo fẹ́ àtẹ̀ǹtà àwọn èèyàn mi ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ tó yọ náà. fílẹ̀ já lọ wọ́n yìí sẹ́kítírì. sẹ́kítírì kìíní. mo ní kó o balẹ̀ nígbà kúrò tèmi ni tébó mi kan náà lájọ mu omi agbóná kan náà lájọ mu tí n bá fi alájọ bí bàtọ̀ tí o bá gbọ́. ẹ̀gbọ́n mi ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ àwọn customers mú àǹtà ẹ jọ̀ọ́ òbí òní tó ń tì mí yóò wọlé alága wọn wẹ tí èèwọ̀ lọ́dọ̀ wọn fún ọ ní kọ́ńtrátì tó bá wọlé kẹ́wọn tó lè ṣe fún ọ lábàárà rẹ jẹ́ wọn bá gbé màn yẹn tó màn yẹn tó bá fa ẹ̀yìn náà èyí ni dá sí àwọn èèyàn bá lọ́rọ̀ pẹ́ mọ́ dáadáa ṣe mọ́. kò gbọ́dọ̀ jẹ́ kó ì tí ì dé lásìsì ẹ gbà mí kéèyàn kàn ra káàdì fún mi níta lásán ló lọ lọ bí ọlọ lásìsì. kí ló mú ẹ ṣáà rẹ yá ah. káàdì tí mo wá ẹ dà látàárọ̀ yóò kúkú dáa fún yín mà gbẹ̀sẹ̀ yẹn mi sẹ́wọ̀n nígbà wọn fi dé junction èrò kún bẹ́ẹ̀ níbi omi mo bá ní kí n dúró pé kí n wo kí ni ṣẹlẹ̀ ń bẹ̀ ọkùnrin tó ń lẹ pósítà kiri àdúgbò wáńdí oníhùn tó fẹ́ díje ipò ní òṣèlú. wọ́n wá mú ẹ wọ́n fẹ́ wá nù ẹ àbí. wọ́n mú mi yáwà wọ́n ló yáwó lọ́wọ́ àwọn olówó èlé kò wá rówó san kò sì tún wọlé bò àwọn ìwà láwọn ta ilé tó fi ṣèdúró ó wá níwọ̀n gbọ́dọ̀ ta àti èrò tiẹ̀ àtàwọn tí wọ́n fẹ́ ta wàhálà sá ń bẹ̀ wàhálà ń pọ̀ débi pé àárọ̀ náà kọjá yìí ni mo wá dúró sí tí mò ń wò látẹ̀kan ó mà ga o ìjọ òun làwọn èèyàn wa máa wá tó jáwọ́ nínú ká máa fi lé dúró fi lẹ̀ yáwó torí pọ́n fẹ́ ṣòṣèlú báyìí ipò tí wọn ti ẹ̀ṣú ọ̀bọ̀yà wọn máa wọlé ní nǹkan tó ṣe pé wọ́n lọ sìnlú ni ṣé bí wọ́n sọ pé èèyàn fẹ́ lọ ṣe iṣẹ́ kọ́ mọ bó ṣe lágbára àti bó ṣe lẹ́nu àti bó ṣe wúlò láwùjọ ni voluntary service lásán lọ́ọ́ lọ ń yágbáyàwó torí ẹ̀ abájọ tó ń bá wá débẹ̀ tán gbogbo owó tó ń bá rí ń bẹ̀ yìí tó yẹ kó fi ṣe ojúṣe fún ìlú wọn á kó yẹn jẹ wọn á fẹ́ fi dí gbèsè tí wọ́n yá ah, ó ti dà ọlọ́àjì ó bọ́ nù ẹ̀ ó yá káàdì tí mo wá rẹ wá dà. wọ́n ah, ah, mi ibẹ̀ wò sí kọjá èrò kúbẹ̀ ìgò lọ́tún ìgò lọ́tún bá lè tẹ́rí sí báyìí dédé orí mi nìgò ṣe. ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe dúró wòran ìyẹn lè òkùnkùn dúró ń bẹ̀ kó fọ́gbọ̀n mọ́ ẹ lórí kí wọ́n tàwọn gan mọ́lé tó fẹ́ tàbí kí ló wá ṣe lé mo ní ju parẹ́ mi sókòlò ra káàdì fún mi ẹni tí mo fẹ́ pẹ́ àti máa retí látàárọ̀ ọ̀dẹ̀ burúkú béèyàn bá gaṣọ ni kó máa gbọ̀n ni idiot ọlọ́run á jẹ́ kó pẹ́ dé wá wá bá mi. àní ẹjọ ẹ má bínú ẹ náà lè lè gbà mí ẹjọ ẹ gbà mí. tí ajá bá ti mm, forí kó mi. yóò wà mọ̀nà ilé olówó ilẹ̀ wa níjọ́ ní ìbẹ̀rù tí ọmọ rẹ̀ ń wọ́mu ọmọ bọ́ọ̀ ti gbọdọ mi ní ìwà èyí lásán mọ̀ pé kọ́ mú wá wá dibi tí nǹkan ó ọ̀ wá bí yìí o. ẹ má bínú torí Ọlọ́run ẹ má bínú ṣe rí ìgbà yẹn àwọn tó máa bá mi ṣe oògùn kádà máa ràn mí kí mo máa ràn mí lẹ́ni kí n wá lọ èmi dẹ́ mọ̀ pé oògùn kéèyàn lè bímọ lẹ máa ń ṣe nítorí kí n wá nìyẹn ẹ má bínú. n ò mọ dàda. bẹ́ẹ̀ni. n ò mọ ti gbọ́. bẹ́ẹ̀ni. káyé láyé àpótí ìbò tó ọ̀nà lè gbé ọ̀hún ǹjọ́ fẹ́ wọlé bí. ara. wọlé ẹgbàmì tó yẹ mo ṣe wá bí ẹ sábà ràn mí lọ́wọ́. ìbá ṣe pé tèmi ní kọ́ tó lọ rè gbàgbọ́ tí ni ìṣe kọ́ wọlé lọ́gbẹ́ tí nǹkan kò ní dí ọ lọ. ìyá máa jẹ mí láyé mi o àdìsábà mi lìkì owó tá a fi ra àkàrà ìjà lè sọnù ní o èèyàn gidi ní ọlọ́ọ̀ mi ní o. ẹ má bínú bàbá ìyá ń jẹ́ mi kan ni o nǹkan ọ̀dọ̀ bẹ́ẹ̀ tí aṣọ ọ̀dọ̀ bá mọ́ láti gbà mo ti ṣe òṣèlú tán. àbọ̀ béèrè. ẹyin wọn ni ẹ ẹyẹyẹ o bí ibi ẹyẹyẹ pípa mi ni jọjọ lẹ́yìn àwọn òmùlẹ̀hùn o olóyè lè jẹ nínú gbọ́ òṣùpá gbogbo ọ̀run rẹ̀ ń rí rẹ̀ ń rí ìràwọ̀ kẹ̀kọ́ tó ń sẹ́nu bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ìyàwókè ẹni jẹba gbẹyẹ náà gbọdọ ìyàwókè lábí fídíò àjọ̀dún ní aráyé rọrùn ẹgbọ́n kí ló ń ṣẹlẹ̀ ṣàyé bàbá Miliki o àwọn mò ń gbọ́ kòkòrò jẹ́rẹ́jẹ́rẹ́ àwọn eré ní gbé hmm, kòkòrò jóbi jóbi aróbi lọ́wọ́ ẹbí tí o gbé ya. ara ilé ẹni náà ní ije ni ọ ń èmi ọ̀sọ̀ tèmi mm, alẹ́ tí lápá ọmọ ni. bẹ́ẹ̀ ni bọ̀mọ tí ń gbọ́ báyìí. yọ gbọ̀ yọ gbọ̀ n tẹ́ fẹ́ wúfo náà nù mm, ọ̀dà. kí náà ni mo ṣe. àdìjà mm. bí ti àjọ̀rún ni aráyé pé òun ṣe ní. ọ̀hún gbà mí àti àṣẹ dúpẹ́ lọ́wọ́ ẹni tí í ṣe ni títún gbà ní ayé ní í ṣe o. ayé mm-hmm. ayé ló ń ṣe mí. ibà. ọ̀túbọ̀ kì í máa bọ́ kankan fáàmù ni èmi gan fáàmù fura ayé ló ń ṣe mí. bẹ́ẹ̀ni. ayé ló ń ṣe mí. Mm-hmm. ayé ló ń ṣe mí. bẹ́ẹ̀ni. ṣe ara àwọn ẹ̀jọ̀ kò ti yé mi ayé ló sà ṣe mí. ẹ̀yin báńkì ẹ̀dùn bẹ̀rẹ̀ má ṣe lọ́mọ ayé ló ṣe mí. àdìsá. sọ̀kalẹ̀ kí n sọ fún ẹ ní ó ti yá wèrè gan o ó ti yá wèrè gan o ó ti yá wèrè gan o ó ti yá wèrè òjìnà sọ ìwọ ni ayé bàbá wa lọ ìwọ ní ìfọwọ́bá ìmú ẹ o àṣekọ̀kọ̀rọ̀ tó ń jẹ́ ìgbà ìdí ìgbà ló wà ẹdún náà òun ṣe mí òun gbà mí kí ló sọ̀rọ̀ pé máa dúpẹ́ lọ́wọ́ ẹni tó ṣe tó gbani tó ṣe tó tó bá sọ̀rọ̀ ẹ̀dùn rẹ orí ẹ̀ ti burú ni tí n bá kọ́ ìgbà ìdúgbò ẹ̀ tó bá di àárọ̀ lọ́ba yìí pépùsì máa gbogbo ojú ẹ̀ ni ìwọ wèrè wọ́n lè sọ fún ẹ. tí mo bá tó jáde tí n bá tó yọ owó ẹ tí n bá tó jáde tí n bá tó kàn owó ẹ. ọ̀rẹ́ mi. o lókèrè kí ló wàá gé ẹni bí ìṣèré kí wàá kọ́ sínú pẹ́yì kí lọ dẹ̀ sódò mi lọ́ máa lè yẹ tó kọ́ owó ẹ. àbẹ̀wò àbẹ̀wò ṣé àbẹ̀sí máa sọkùnrin àbíkẹ́ bẹ́ẹ̀ lù lóògùn bí kan kí àná lè ṣe. mo ní kọ́ bẹ́ẹ̀ mo ní ọmọ ìjọ ẹ owó mi dà. owó yín báwo. mo ní owó mi dà. Ah, owó yín dà but baba mo ti explain fún yín náà nígbà tẹ́ ti gbé èrè yẹn wá àtẹnudọ tó di àwọn àrẹ ti yẹ̀ mo rẹ ti sọ fún yín wípé kò ń ṣe ọ̀ríjìnà mo rẹ ti dá èrè padà fún yín. nígbà tó yẹ̀wò tó ṣe ọ̀ríjìnà ó ṣe ìyàwó lọ́gbẹ́rẹ́ lọ́wọ́ pé kò ń bí fún mi. ó ní bá ṣe máa mọ̀ pé bóyá èrè tẹ gbé wá ọ̀ríjìnà bẹ́ẹ̀ èrè tẹ gbé wá kò ń ṣe ọ̀ríjìnà kábíyèsí ọ̀ríjìnà nísìn ẹ máa ti gbogbo yín tó wáyé pé owó yín bọ́ ti sanwó yẹn yín. ẹ lọ́dọ̀ sọ pé òun fẹ́ òun wéèrè wá o èrè tó ṣàgbéjì o ṣe ọlọ́bàtàlá o tí o ní iyèmọ̀já mo ní ìbọn ẹ̀la ní kò sí òṣàṣà àbọ̀ nínú ẹ̀bí wa má lè kó èrè mbá kó fún un lọ pé bí òun ṣe gba èrè lọ́ọ̀ mi kí má láṣà yọra àti ìdìbò lọ́níà ah mbá kó ìbùwọ̀n mọ̀lẹ́bí wa kò sọ̀rọ̀ oníburúkú nù ràn wá mọ́ òun mo ti ta èrè mọ̀lẹ́bí ọ̀nà faramọ́ pé ààrẹ tó mo bá ṣe máa gẹ́ẹ̀tì ìmí ìgbà máa bọ̀ ó tán ó ṣe kéde lọ nìyẹn láti lọ́ọ̀yẹ̀ mi ò rí tí wọ́n sọ mí sí ìgbé èrè kì í ṣọ̀rì jìnnà ẹ̀yin máa ń ra èrè ni. bẹ́ẹ̀ ni sà iṣẹ́ tiwa nìyẹn. ẹ̀yin ìṣòwò afọ ló ń gbàtà èrè lọ́wọ́. ẹ ṣe pọ̀ sà ṣe rí èrè yẹn immediately tá a ti gbà á ń láti gbé lọ síbi tá a ti máa ń lọ test ẹ̀ tá a ti máa mọ̀ bóyá original ni bóyá èyí tí wọ́n ń bọ̀ ní ti ṣẹ̀ǹbáyé táwọn spirit yìí wà nú ẹ̀ a lọ confam bàtàtà confam a rí wípé èrè yẹn in fact ojúbọ yẹn ti gbẹ kò sí ọ̀kan bẹ àwọn tó wà àwọn kan tó ń gbé nú ẹ̀ wọ́n ti jáde tó ti mẹ́rin sí mo lè dá padà pé kò yàtọ̀ sí tí wọ́n kàn lọ gbẹ́ o kò wúlò mo dá padà fún wọn. àfẹ́sì mi lè fún ẹni wípé ẹ tẹ̀lé wọn lọ sí ọ̀dọ̀ ọmọ ẹlẹ́bí kẹlọ̀ yanjú ẹ̀. ẹ brọ́dà ẹ má bínú sà ẹ jọ ẹ gbà wọn láàyè láti tẹ̀lé yín lọ sí family house. ọ lè gbà ìkan nínú mọ̀lẹ́bí láti kúrò lóko pọ́ǹpà máa gbélé torí owó yìí. ẹ jọ tẹ̀lé yín lọ ṣẹgbọ́n. ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ bàbá ẹ jẹ́ ká ṣe bí àwọn ṣe sọ yẹn ṣé ti yẹn ẹ jẹ́ àṣẹ so kò ní sí problem máa wá bá yín lé kò ní ṣe é sìn yín ẹyin tó ẹgbẹ́ kan ọ̀tẹ̀lẹ̀ wà sẹ́yìn àfẹ́lẹ́ pẹ̀lú. ẹ wọ ẹsẹ ronú kí n tèmi tó bá lọ di police case nǹkan. ẹ yẹ bíbí kan bọ ọmọ kan rí pé kí n kan rò pé ìbùkún fún ní làjà tó rọmọ ọlọ́ọ̀la máa máa pè mo ṣe máa ń làjà. ẹ bá dá sọ̀rọ̀ ni làbí kí mi kó tẹ̀lé mi wọlọ̀ mi kó dẹ́wọ̀n kó lọ sálọ mọ́ mi lọ lẹ́mọ̀ kí mi rìn mọ́tò. ẹ tẹ̀lé wọn ẹ̀yin náà jọ torí ọlọ́ọ̀ tán ọlọ́àbí ṣe o ṣé ilé ayé yìí kó ní èèyàn kó má lọ bọ̀ lájẹ́ ṣe ẹ tún ọlọ́àbí ṣe ọlọ́wà pẹ̀lú wa. ọlọ́run yọ ẹ gbogbo èèyàn kúkúrú àìbílisí ní. bó ṣe jọ lójú yín nìyẹn bilisi gbogbo ẹ̀ bá ti yẹ̀yẹ̀ kúkú báyìí bilisi ni ẹ ṣe kéré ẹgbọ̀ ọ̀rọ̀ bilisi ẹ ṣe gbọ̀. bó ṣe jọ lójú yín nìyẹn ìyàn bilisi náà ni kùkùté. so ẹ máa ra èrè. ẹ a máa ra èrè iṣẹ́ tiwa nìyẹn. ẹ̀rẹ̀ bá sanwó. ẹni tí èrè but kì í ṣe èrè tí wọ́n kàn gbọ́ o èrè tó jẹ́ pé bí òun ṣà èrè tí wọ́n ń bọ ìbáyé èrè ṣọ̀pọ̀nà ìbáyé èrè gún ìbáyé èrè ọ̀ya èrè ńlẹ̀ anything èrè tó bá ti jẹ́ olden days loan àmàrà confam. tí ẹ bá kó èrè yẹn fún yín ẹjọ bí olùlẹ̀ máa sọ fún yàn. èrè owó ẹ̀ galọ̀galọ̀ ni five hundred one million one point five six million èrè twenty million wà ó depend ó depend ah ẹ hàn pé èrè mi àjọyọ̀ olórí méje ló gbénu ẹ̀. ẹjọ ẹ jẹ́ ká máa lọ báyìí èrè wà dáadáa ẹ jẹ́ ká máa lọ báyìí. so eléré. eré ìbejì tó ti bu tó ti bu tí epo rin lórí ẹ̀ láì ṣe yìnyín wà ẹ jẹ́ àbá lọ. ẹ má jẹ́ kí n tẹ̀lé yín ẹ mọ nǹkan tá a máa ṣe ẹ mọ hòtẹ́ẹ̀lì tí wọ́n ń pè ní nídìí rafsako. sango ọ̀tà wa ní ọ̀hún ní adigbẹ́. adigbẹ́ labẹ́kúta màá hmm. gẹ̀ẹ́tì ẹ̀. tí wàá ti débẹ̀ ẹni bẹ̀rẹ̀ àrèjàn. ẹ ṣọ́ọ̀ máa bá yín. anytime anytime tẹ́ bá ti kódà kí n má sí inú ilé tẹ́ bá ti débẹ̀ tálẹ́ àrèjàn lẹ bèrè o wọn á pe nọ́mbà mi. lọ́wọ́ yín báyìí. ẹ ẹ kí n wo ẹ kí n wo lórí fóònù mi náà rẹ ok two o'clock. two o'clock ẹ jọ máa bá mẹ́fọ́.

five hundred thousand nìyẹn. five hundred thousand. ẹ five hundred thousand. èmi náà kó between five six and seven million naira lówó imagine. kò rí bẹ́ẹ̀ ṣe at least eré ìbejì méjì tó dúró fún ẹyọ kan òun lẹ kó wá tó di five hundred thousand yẹn. so tẹ bá wá sì wà ń rí sí i tó ń dọ̀rọ̀ jìnnà bẹ́ẹ̀ yẹn tẹ sì ń rí kó wá so bẹ́ẹ̀ náà lẹ̀sìn máa gbà ló lẹ̀sìn máa gbà ló so wá dá lórí owó tí ẹ dárúkọ yẹn náà gbà báwo. bẹ́ẹ̀ ni sà èèyàn ṣáà ti try kẹ́ máa mú àwọn original bẹ́ẹ̀ yẹn wá ẹ rí pé ọlá ṣe ń mú wá bẹ́ẹ̀ ni owó yín ṣe máa máa pọ̀ sí i ṣé tó bá kó wá sí ẹ máa sanwó. bí ah, ah, bá ṣe ń kó wá tó ń jọ́rìí jìnnà ìyẹn máa wọ̀ rí. ẹ jọ fún mi nọ́mbà yín. ẹ mọ̀ kán tó máa ṣẹlẹ̀ sá ẹ̀yin nìkan fún wa ní nọ́mbà títí so wàá lè máa pè yín. o ètò. o ètò ẹ̀hẹ́n. o ètò. àwọn alóòdà sórí fóònù létà ẹ̀hẹ́n. tìrìtìrì. tìrìtìrì ẹ̀hẹ́n. seven seven. seven seven. seventeen seventy seven. seventeen seventy seven ẹ má wọlé seven seven seventeen seventy ẹ. understand nǹkan tí mò ń sọ ní sá ṣẹ́rí ọ̀rọ̀ yóò ń ṣọ̀rọ̀ jókòó ẹ kọ́kọ́ fi jókòó sílẹ̀ lọ sá ṣẹ́rí àwọn ọmọ yìí ń sìnkì sí á ti tó bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn sá ó lè ṣe oríṣiríṣi test. ọ̀dọ́ náà jẹ́ kọ́ ọ̀rọ̀ òye mi ọ̀dọ̀ sẹ́ẹ̀dì àti nǹkan tí mo sọ ni wípé ó dàbí pé nǹkan tí eh, nǹkan tí èmi ń sọ òye yín sà. Mm-hmm. kò yé mi. <laughs> àwọn ìbejì ara wọn ò yá láti bí ọ̀sẹ̀ méjì sà àwa gbé wọn lọ sílé ìwòsàn so àwọn dókítà wa bẹ̀rẹ̀ sí ṣe oríṣiríṣi test fún wọn gbogbo nǹkan tí wọ́n ń ṣe wọ́n ò discover nǹkankan táwọn bá discover lé ní pé eh, nǹkankan ló ṣe tí dókítà mi bá tún dọ́là á tún discover nǹkan mi. kò yé mi iṣẹ́. báyìí ni tó bá wọ́n máa ṣàyẹ̀wò fún wọn tó bá ti ṣàyẹ̀wò fún wọn sà wọ́n á rí i pé nǹkan kan ṣe wọ́n lè ní tó bá tún ti di ọ̀la wọ́n á tún rí nǹkan míì so gbogbo wàhálà yẹn ló wá pọ̀ at the end of the day àwọn dókítà wa wọ́n da àwọn ìbejì sí mi láyà ẹnìkan ló wá sọ fún mi pé kí n lọ na ẹsẹ̀ ilé sí èmi náà wá gbogbo ẹsẹ̀ ilé kẹ̀ àdá tó bá jẹsẹ̀ ilé ẹsẹ̀ ilé wo ni mo mọ̀ mi ò mẹsẹ̀ ilé kankan jọ yín náà lọ sà ìyẹn mo ṣe sáré wá ẹjọ́ má kí àwọn ìbejì kú. lálẹ́ tí n bá gbọ́ yẹ ó ju ẹ àwọn ìbejì rẹ bẹ́ẹ̀ ni. dókítà wa ní wọn ò mọ ohun tí ń ṣe wọn. bẹ́ẹ̀ ó ti tó gbà wọ. two weeks sa ó ti tó sẹ́ méjì. ládùlé ọgọ kí mo bọ́ ọ ṣe. ẹni mo kọ. ọkọ ọmọ mi rẹ ń ṣàìsàn láti bí ọ̀sẹ̀ méjì ní ìgbà yìí o sì rò pé ó yẹ kó o bùn gbọ́ ẹjọ́ èmi náà kọ̀ dádì ẹ wo èmi rò pé bóyá àìsàn pẹ́pẹ́pẹ́ ni nǹkan tó ń ṣe wọ́n ni. Ah! ládélé torí pé ọ̀rẹ́ ti ọmọ bẹ́ẹ̀ náà mi ni o. ọgbà lè yín lọ ní ìsinmi. ọ̀rẹ́ rẹ̀ méjì méjì òun ọkàn wáyé a ṣe nǹkan sí àìláàkárámọ̀ ni ó lè yá eré ìbejì. bẹ́ẹ̀ni. ara ẹ̀ la máa ṣe nǹkan sítara ọmọ nínú àfíà. kí tún ní ẹ̀sà ìkọ́tà nọ́ọ̀sì lé látijọ́ ní ẹ̀tún sọ ìsà. ládéédé sà ṣe ẹ̀tún gba nọ́ọ̀sì tí ń tọ́jú eré ìbejì ní òun kọ́ nǹkan tí mo sọ kọ́ yẹn dábì o ìkọ́ yẹn kọ́ a ní pé wàhálà tí à ń fà lọ́wọ́lọ́wọ́ nu fámìlì wa sí nìyẹn ẹ wo ẹ̀yin lè sọ fún mi wípé kí n máa lọ ṣọ̀ṣẹ̀ fáwọn méjì sa mm. èyí tá a fẹ́ ṣe fún wọn last òun ni èmi àtìyàwó mi lọ ẹ̀sà àmẹ́ni tó jèrè ìbejì kó wọ́n ti kó olórí ẹbí bẹ́ẹ̀ ti ṣe gbogbo ìpè ayé wọn ọ̀kọ́lẹ̀ ẹ̀sà ẹnu ìjà ní gbogbo wá sí wàhálà rẹ̀ kò sẹ́ni tó tó dé family house ní gbogbo wọn ẹ̀sà ẹ̀fà ni wọ́n nà mí wọ́n ti jèrè ìbejì kò sí nǹkan tí mo lè ṣe sí èrè ìbejì báyìí ẹjọ́ ẹjọ́ ẹjọ́ jẹ́ kí lọ bá ọmọ ìwà ẹjọ́ tó rọ lọ́hùn sa ẹjọ́ ẹwù ẹjọ́ tó rọ lọ́hùn bá mi bí òṣà. ọdún kọ́ ọdún kẹ́ni tí ọ̀lọ́rọ̀ sọ fún ọgbẹ́ gbẹ́lẹ́gùn kó wá kádì ẹ torí adìẹ òòṣà gan ló ṣàwọn ṣe ọmọ ló ń ṣàdèlé ọdún ló ń ṣàdèlé lódì afọ́rùn tí ìjogún alọ́rẹ̀ ìyáàdá náà lòdì wá fún ayé níjọ́ táyé lọ́rẹ̀ ìjẹ̀bi ọ̀run ayé ọ̀run ẹ̀rọ àwò gbọ̀ngàn rẹ̀ sọ ọládélé ọ̀sẹ̀ lọ́sẹ̀ lórí ọ̀run lọ́gbọ́n ń ta ọ́ òkú ti kú tiẹ̀ o tó kù bá sì kù ọ́ rà nífẹ̀ẹ́ ṣẹ̀kọ́ láàrin tó o bá rí èrè ìbejì kò dẹ́yìn gbàgbé pọ́ bímọ láyé rẹ o. yé ọgbẹ́ ọgbẹ́ o dàbí má bàa lọ dàbí bẹ́ẹ̀ wọlé olóyè ẹ ẹ dàbí yẹn sọ. mọ̀mọ̀ kágbó. ọjọ́ òní ìṣòwò òbòdè kó tó wọlé ooo àgbò. ọ̀kan ní ń bẹ̀rẹ̀ nù kẹ́ẹ̀ka wírígì èrè ní bá ń bẹ̀rẹ̀ nù kẹ́ẹ̀lẹ̀ dànù ooo. ìbẹ̀yìn tó láyé o ìbádá gbogbo gbogbo gbogbo ìbá èso àgòdò wẹ́rọ àwọn ìlóṣù ìbádá báyìí ìbátẹ̀ báyìí ìbẹ̀rù méjì sí gbìyànjú ẹ̀kọ́ lọ́yà bẹ̀rẹ̀ àdúrú gbọ́rọ́gbọ́ o ìbẹ̀yìn ìyá mi àgbà tí ìṣó mùtúmùtú mọ́wọ́ ìbẹ̀yìn ìyá mi àjẹ́ afẹ́tẹ̀tẹ̀ ní ìyá oníbòsí orí ti pàtó ẹ̀ ara ní mo yé ìrọ̀ amọ̀ sáfẹ́fẹ́ ẹ̀yin akọ́mọ ń fojú àlá ìbá yín òun ẹjọ́ kan mo mú wá sí yín òun ẹnìkan ló tọ́ ọrùn òun tí mo bá kọ́ níjà òun. èèyàn kan nìkan tí wọ́n mọ̀ ló kó àwọn èrè ìbejì òun èrè tá a ya fáwọn ìbejì ẹni tó gbé èrè ìbejì ẹ̀yin ìyá mi ò kí ni ọmọ gbà ó èèyàn tó bá mọ̀ nípa bí ó ti kéré ìbejì ó ni o ọgbà ni o ọràn náà ni o ẹ̀yin ìyá mi tí ó bá eré kí ó mọ̀ ní ìdókè o kí ó má lọ kí ó má lọ dé o kí ó má ta gbogbo rògbò dókò rògbò tó ní o káwọn ọmọ díẹ̀ fún káwọn ọmọ kalẹ̀ fún o ilé ọgbà yorùbá náà ní irú àìrá ìdáhùn ẹ̀yin ìyá ìyẹn tó ní ìlàwọ hmm, bẹ́ẹ̀ ni ó ṣe rí ojúpẹpẹ ti bá ń yé eyín hmm, nǹkan ẹ̀yin ìyá ìyẹn ìsàlùmọ̀fìà ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ní pé ẹlẹ́ẹ̀kejì tí ẹ jí kọ́ gbogbo ibi tó bá wà pàtẹ́ lórí ìbáǹkú àwọn kẹ́ ẹ pé wálé òyà nìyí mo mọ̀ ọ̀gá ìṣe fún mi ẹ̀yìn ìyá mi. nítorí ọjọ́ adé ni mo ti fẹ́ lọ́jọ́ tó mọ gbẹ̀dẹ̀ mi káàrọ̀ ọ̀rẹ́dẹ̀ mi. mo ti mímú ẹ̀jẹ̀ rẹ gbé tiẹ̀ mi. mo mọ̀ sí báàbù tọ̀sẹ̀ bọ̀ sẹ́yìn. àbẹ́ ìlú lèmi ni ẹjọ́ ṣe torí ẹ̀ mo ṣe lè bá yí o. ẹ ṣe mo dúpẹ́ lọ́yún o mo dúpẹ́ ìṣòmọdé mi o ìgbà gbogbo ẹ̀ ló wọ́n fẹ́ ẹ̀ ẹ̀ lè yẹ gbogbo mi ní tọ́jú ayé ò fi wọn pa wá lẹ́kùn. lálẹ́ ilé ayé rẹ̀ ọ̀dà. àṣẹ. déráyọ̀ ogún ìtọ́jú ọmọ rẹ o òṣèré kí ọba wò ọ́ o mm, ifá ń gbayé lọ gbèrè o mọ̀ mm, ẹ̀yin méjèèjì yóò dà fún yín mm, ah, ọmọ yìí olódùmarè ó fún yín tọ́ o ẹ ǹlẹ́ o táyé o ọmọ ọgbọ́n ìdí òjò rẹ olódùmarè owó yín o yóò <laughs> ń bẹ wá ń bẹ o yóò ń bẹ wá ń bẹ o àyà mi ọjà àyà mi ọjà láti ibi ìbejì o èèbò ń bẹ wá ń bẹ ọlọ́run ó ròyìn o mm. ẹni tó bá fẹ́ bí ìjèjì kò ṣẹ̀wà wá mm. lẹ́m ọládélé ewé ní ìsinbi ọmọ ní òsì ẹ̀ o àwọn ọ̀rẹ́ àkúmọ̀ olójú o ayé rẹ̀ ọ̀dà o ẹ̀lẹ́ mm. sọ́ọ̀rí ládélé o kìlọ̀kìlọ̀ tún wá wà o ọ̀rẹ́ ìwé ìpéjì ọgbà ń kú ní ọmọ nǹkan rí ilé yín ṣùgbọ́n gbọ́ o kìí ibi tí a níbi táwọn bàbá rẹ̀ ń kó ṣúra sí lọ́dà padà sí o ibi tó bá rí pápá èèyàn ní mẹ́rin kan ní gbogbo ìgbà téèrò ní débẹ̀ bó ṣe nú àpòdí aṣọ rẹ inú àgbọn aṣọ yín kẹ́ẹ̀kọ́ bẹ̀ tilẹ̀kùn pamọ́ o. ẹ ṣe sir no problem sir. bó ti wí ń dè ní pé kò sí pọ́blẹ́mù náà rí o. Ah, ṣẹ́rí nígbà yẹn ni ìtẹ̀sán yẹn sà ṣẹ́rí léyìí inú àpò aṣọ wa tẹnika kò sí yẹn kí kó síbẹ̀ lásán kọ́ tí n bá máa jáde láàárọ̀ màá make sure pé mo fojú mi kàn tí n bá tún máa sùn lálẹ́ ẹ sà màá rí wípé ojú mi méjèèjì kọ eré ìbejì kí n tó sùn. yàrá mm-hmm. <laughs> wọn kọ sẹ́ẹ̀kì rẹ̀. ẹ jọ̀ọ́ sà. hello what. báwo ni ẹ ṣe dúró yé pariwo farabalẹ̀ sọ̀rọ̀ wọn ò tún lè sọ̀rọ̀ báyìí ẹ ok má wọrí má wọrí mo máa débẹ̀ sí mo máa débẹ̀ sí sí sí sí ẹ ẹ oh god kí ló ṣẹlẹ̀ ẹ wo ẹ sà ẹ wo olórí ẹbí òun náà sọ pé wọ́n ṣubú pé nǹkan kan hit wọn lójijì wọn wà lè sọ̀rọ̀ mọ́ ọkàn rán gas bákan bákan. Ah. abúlé wàhálà wọn lé ṣé bọ́ nínú kan la tún bọ́ sínú mi torí ọlọ́run ẹsẹ̀ ẹjọ́ jẹ́ kí n tètè máa lọ sí. olórí ẹbí yìí. bẹ́ẹ̀ ni sà. bàbá mi lè kí n. àwọn náà ni. oṣù gbogbo ló sọ̀rọ̀ mọ́. bẹ́ẹ̀ ni sà. ẹ̀fọ́ bí àjọ débẹ̀ ni akẹ́lẹ̀ um, um, sínú báàgì yìí àtẹ̀yìn bá gbúre yọ sọ̀rọ̀ ẹ̀ ń bá gbúre náà ní sọ̀rọ̀ mo bí mọ́jì káyà lọ́jà dùn mo bí ọjà. àbàdàbà ọmọ máa jà rí àkọ́bàdàbà ọlọ́mọ máa jà rí àkọ́bàdàbà ọlọ́mọ máa jà rí. changes kankan ní lára wọn láti gbàtà tí wá sí visa. èmi ò kò ṣéǹjì làgbó rẹ o. nǹkan tí mo mí nǹkan ẹ̀ sà mo mí pé kò fi bẹ́ẹ̀ sí ìyàtọ̀ kan dàbí alára. ẹ̀yin náà láti èsì o bàbá yìí yóò ti yàtọ̀ ẹ rí yàtọ̀ lára rẹ ẹ̀yin náà kíyèsí o ńgbà tó dọ́dọ̀ mi ní àìsàn tí ń ṣe ogóòlù ń bẹ ní wo ìgbóná ń bẹ ń bẹ ágànà náà ìyẹlẹnu ṣé ẹ mọ̀ pé èjèèjì ní ọmọ ni ń báyìí ipò ọdún yìí ò pa ọdún yìí ò sí ó dorí ó ó dorí òkú ó dorí ẹjọ́ ó dorí ìjàpá àgbà ohun kára rẹ̀ ó yí àdìgbàdìgbà ní í ṣe gé àjárọ̀ ó ní inú nǹkan gé àjárọ̀ bẹ́ẹ̀ ló ní inú nǹkan olóko ta ni ọmọ tó lóko náà ní gé àjárọ̀ ìṣe ní jẹ́ ọ̀wọ́n ń ṣe gbéyàwó láyé ọ̀wọ́n ń ṣe gbéyàwó jẹ́ òun ọ̀yẹ̀ fún ọba múlẹ̀ ọmọ bá jà ní. mọ́kàn jọ̀bọ́ ló ń jẹ́ ọ̀bọ́ yẹ̀ o mọ́jọ̀ ọ̀bọ́ yẹ̀ dìmú dìmú mọ́ yáyà báwọn. bàbá wọlé. mọ́jọ̀ bá ló ń jẹ́ ọ̀bọ́ Ọládélé ìyá mi yìí. Bàbá olórí ẹbí ti sọ̀rọ̀. Ẹ̀sà. Bàbá olórí. Bàmí lè kí n. Kí ló ṣe mí kí ló bẹ̀ mí débi? Bó ṣe dé nǹkan ló ṣe pàtàkì. N tó ṣe pàtàkì gan ni pé n tó ṣe tọ́rọ̀ rẹ̀ fi rí báyìí ni kò ṣàlàyé fún gbogbo ya. Àìjẹ́ bẹ́ẹ̀ ibi ẹ ti ń bọ̀ ọ padà síbẹ̀ òun ṣàlàyé ìbéèrè ìbejì ti jẹ́ òun. èwo ah, eh, lẹ tún sọ yìí sá kí ni tí wọn pẹ̀lú ìbéèrè ìbejì. Eh, yóò ṣàlàyé ẹnu rẹ̀. ládìlé dáríjì mi ojú mà tì mí o àṣẹṣẹ bọ ṣoògùn ìṣoògùn ìṣẹbọ bá a ṣe wáyé páàrí láàrí ọmọ ṣe o èrè ìbejì tẹ́ ń wá èmi ni mo gbé e. ẹyin lẹkọ. bẹ́ẹ̀ ni. lẹ́tọ́ ìgbà tó ṣe ń lọ yìí tẹ́ ẹ̀rọ ìpè ń jọ yẹn. mo ẹ sà olórí ẹbí ṣẹ́ ìyàlá ìyá ìpè tí ẹ bá ń gbé ìpè tó ń ti ẹnu mo jáde ẹ máa ma fi ọwọ́ de tí ń ni. bẹ́ẹ̀ mo wí pé tí nǹkan bá sọnù ọ̀run lẹ́kan ó lè bẹ̀ ní ìṣépè jù kọ́wọ́ bá fura sí i gbogbo ìpè tí mò ń ṣe kọ́ wá máa fura sí mi ni bá mi bẹ àwọn ọmọ yìí bàbá kẹ́kọ̀ọ́ dáríjì mi. ọlọ́run lè dáríjì ọ̀hún níwọ̀n bá àgbà tó o bá ti padà wá sọ́dọ̀ ọlọ́run tó o pé sọ́rí o ò ṣe bẹ́ẹ̀ mọ́ o. àwọn awo nílé láàánú òfin ìjàpá ti ìyá mi àbẹ̀ní ọ̀lẹ́mọ́ ọgbọ́ bí wọ́n ti máa ń fa rèémú wọ́n á gbé mọ́ pàdé ìyá lórí afárá o ó ló sọ̀rọ̀ dùn ó gbàjá ọ̀dùn mo ní náà ní nígbòdò ń lọ nígbòdò ń lọ lọmọ nígbòdò ń lọ olóògùn ọ̀pẹ̀ kẹ́sì bò ó olóògùn ọ̀pọ̀ padà lẹ́ẹ̀fi jù ú o ibà máa tàbà dúró yan gbègbè rẹ̀ wo ẹ̀yọ́ ọmọ ìyá ọ̀ma wo ká nílé awo ni wọn ní pèkéwọ̀ lákéwù pèkéwọ̀ lóko pèkéwọ̀ lọ́là tó délé wá ọ̀rọ̀gbọ́ ọlọ́mọ ògbóyè àdìyá ní mọ́ṣáláṣí náà wọ́n a máa wí ìbọn tí wí ti hàn o ní ṣọ́ọ̀ṣì náà lọ́dọ̀ pàìtọ́ àwọn náà wọn wí ti ẹrù bí wọn ti wí lọ́dọ̀ wọn àmọ́ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ àkóló kan náà gbogbo wa ń pawó dà sí. àkóló. Hmm, àkóló kan ni. àkóló. ìwọ ò rí pé tí wọn bá ní babaláwo babaláwo nìfà ìfà yóò gbọ́ lónìí lódùmarè dandan kọ́ ni kọ́ ọ wá sọ́dọ̀ tèmi ní ìgbà yìí bó ṣe ṣọ́ọ̀ṣì yín ọ lè lọ́n bó ṣe mọ́ṣáájú ló wù ọ lè lọ́n ìyí tó ṣe pàtàkì náà ni kí gbogbo wa ká sáànà ọbẹ lọ́hùn-ún ìwọ́de ọ̀sáré títí títí títí títí ọtún òṣèlú kọ lọ́rọ̀ rẹ̀ já sí ìwọ ẹ̀kan náà lọ béèrè ìbejì ọmọ rẹ̀ ta kọ̀ náà ló tún já sí òun. àgbọ̀gbọ̀ ìwà ìlú tọ́lọ̀ wáyé ìjà níjó mi ìyàsọ ń gbé tọ̀ ayé ń ṣe o kàkà kò gbógbó gbọ́rọ̀ ẹni tí ìnagijẹ rẹ̀ ń jáyé ni bàbá yín sáré lọ rè bá. ọ̀rẹ́ mi ni ayé mi. ebe ìwé tiẹ̀ sí ni ra láṣìṣe àbọ̀ ọ̀gbọ̀n táwọn kìrìsìtẹ́nì nínú ìwé bíbélì mi ni wọ́n ní bí kò ṣe pé olúwa kọ́ ilé náà dákun bá ń parí òwe ọ̀hún. ó ní àwọn òṣìṣẹ́ ṣe lásán ni. ẹni kọ́lé kàǹtẹ lásán ni. lásán ni o tẹ́ẹ̀dẹ́ láyé lásán ni o. lásán ni. bẹ́ẹ̀ ni. Ohun ọwọ́ fún gbogbo wa.